ọlọ́run sọ àti oúnjẹ kalẹ̀ láti sánmà má ní táwọn èèyàn yìí tọrọ gbogbo ló wù káwọn èèyàn rẹ̀ ibi ìní ti rí orúkọ rẹ̀ tí súra fi ń jẹ́ na Maida súra tó dá lórí àtẹ oúnjẹ Medina. ìní súra yìí ti sọ̀kalẹ̀ kò sì sẹ́nìkan tó ṣe àtakò ṣe léyìí nínú àwọn olùmọ̀ wọ́n sì gba ìgbà wa kan wá wípé súra yìí sọ̀kalẹ̀ bàtà nàbì sallallahu alaihi dà kúrò ní al-Hudaybiyah kúrò ní al-Hudaybiyah tó dojú kọ al تا. tọ́ bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé Mẹ́kà àkíyèsí pé Madina ló ti sọ̀kalẹ̀ kì í Madina ló ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n sọ̀kalẹ̀ lẹ́yìn nínú òfin báńtí ṣe máa ń ṣe ìyàtọ̀ láàrin súrà tó sọ̀kalẹ̀ ní Mẹ́kà àti tó sọ̀kalẹ̀ ní Mẹ́dínà náà ní ká sọ pé gbogbo tó bá sọ̀kalẹ̀ ṣáájú hijira màkìyà ni gbogbo tó bá sọ̀kalẹ̀ ṣáájú hijira súrà Mẹ́kà ni yàtọ̀ sí gbogbo tó bá sọ̀kalẹ̀ lẹ́yìn hijira madaniya ni láì kò bìlà pẹ̀lú bolo ti sọ̀kalẹ̀ gbogbo ètò bá sọ̀kalẹ̀ ṣáájú hijira makiya ni kọba àmẹjẹnu maka ló ti sọ̀kalẹ̀ bí kọjá pé Taif ló ti sọ̀kalẹ̀ gbogbo ètò bá sì sọ̀kalẹ̀ lẹ́yìn hijira madaniya ni kọba àmẹjẹnu Madina ló ti sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí eléyìí ní Hudaybiya ara bẹ́ẹ̀ ló ti sọ̀kalẹ̀. ìsìn bẹ àwọn àyà kan wà nínú súra yìí tó ṣe pé ó ní ọdún tá Ànábì sallallahu alaihi wasallam tó lọ sí hajj dágbére ṣe pé Mẹ́kà ló ti sọ̀kalẹ̀ ó sì ń bẹ nínú súra yìí àwọn àyà tó gba padà kúrò àwọn ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى torí ẹ gbogbo tó bá sọ̀kalẹ̀ nínú alukur'an lẹ́yìn tá a nàbì ti ṣe hijira orúkọ súra bẹ́ẹ̀ yọ máa jẹ́ kínní madaniya kò bá máa jẹ́ madina ló ti sọ̀kalẹ̀ kọjá pé anabi ń bẹ lórí ìrìn àjò lọ sọ̀kalẹ̀ madaniya ni. Yani gbogbo ètò bá sọ̀kalẹ̀ síwájú hijira òun la máa pè ní kíni la máa pè ní makiya àwọn olùmọ́ni suratul maida yìí ọ̀nbẹ nínú ohun tó jẹ́ pé ó sọ̀kalẹ̀ gbẹ̀yìn fanabi sallallahu alayhi sallam kò sì sáyà kán nínú súra ìtọ́lọ́wọ́n bá pa ìdájọ́ rẹ̀ rẹ̀. gbogbo aya tó wà ń bẹ ìlọjẹ mọkàmà jẹ ń fẹsẹ rinlẹ̀ wọn ò pa ìdájọ́ ọ̀kan nínú àwọn aya rẹ̀ rẹ̀ ó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọn ní kan àbí méjì wà ti parẹ́ gẹ́gẹ́ bá láyé ó sì lórí o. àwọn àyà tó sọ nípa àdájọ́ wọn wà nínú ẹ̀ torí pé ń bẹ nínú àwọn àyà Al-Qur'an àwọn àyà tó sọ fún wa nípa àdájọ́ wọn sọ fún wa nípa ọtọkọtọ kọ̀tọ̀ wọn wà àwọn àyà sì wà tó ẹ pé kìí ṣe tó ń sọ fún wa nù àwọn àyà tó ń sọ fún wa nípa ọtọkọtọ. àwọn là ń pè ní ayatul ahkam ayatul ahkam àwọn àyà tó ní í ṣe pẹ̀lú àwọn àdájọ́ àwọn àyà tó ní í ṣe pẹ̀lú àwọn àdájọ́ yìí gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ olùmọ̀ tí ó nímọ̀ nípa òfin tí ó fi lè jẹ́ adájọ́ ṣẹ̀ríà tí ó nímọ̀ nípa òfin tí ó fi lè jẹ́ olùfúnni lésì nípa àwọn àbẹ́ẹ̀rẹ̀ tó jẹ́ mẹ́sìn ọlọ́run tó jẹ́ mufti gbogbo ẹni tó bá fẹ́ nímà nípa òfin ṣẹ̀ríà tí wọ́n máa fi kọ́yàn wọ́n bùkátà láti mà nípa àyàtul ahkam àwọn àyà tí wọ́n ń sọ fún wa nípa àwọn àdájọ́ walhamdulillah ó ti rọrùn púpọ̀ ó ti rọrùn púpọ̀ lónìí torí pé àwọn olùmọ̀ iṣẹ́ tí wọ́n ṣe kò kéré o iṣẹ́ tí wọ́n ṣe kò kéré àti rí àwọn olùmọ̀ tí wọ́n ti bá ní ṣe gbogbo eléyìí àti ìyàsọ́tọ̀ wọ́n tún ṣe àlàyé <clears throat> àwọn àyà wọ̀nyẹn ní fínífíní àti rọ àwọn àdájọ́ tá a máa mú nínú ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àyà yẹn ọ̀nà tá a sì gbà mú torí kó lè bàa jẹ́ pé ó ti wà ó ti wà rẹ́dì fún lílò fẹ́ni tó bá fẹ́ lò nínú àwọn tírà táwọn olùmọ̀ fi ṣiṣẹ́ lórí irú eléyìí òun náà ni tafsiru ayat al-ahkam tafsiru ayat al-ahkam shafi'i alimami shafi'i rahimahullah wọ́n kọ tírà kan tírà wọn bẹnu tírà kọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rí láyé nípa tẹfsiri àwọn àyà tó ní í ṣe pẹ̀lú àwọn adájọ́ wọ́n kọ tírà yẹn fún wa ó jẹ́ di ẹyọ kan báyìí yàtọ̀ sí alimami shafi'i atúní tẹfsiru ayatul ahkam lil jassas. تفسير آيات القرآن تي الإمام الجصاص جصاص وجوكا إنه المعقبة لمذهب الحنفي سوانا تقترا يفوا أذن ترامي تي جصاص يعني أن بيدي متى أذن ترامي نبي دانتو تكو كو كو كو ìtẹ́lẹ̀ yìí pé a lè mú ìdájọ́ nú ẹ̀ ó kele ṣe kí lè yọ ọmọ rí bẹ́ẹ̀ o kálukú ìyànjú tiẹ̀ àti mà tó ní ìní òfin pé àyà yìí ìdájọ́ ńbẹ́ńbẹ́ eléyìí pé lásán fún wa ni kò sí ìdájọ́ ńbẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ kan ò tó fún kan ọ̀nà tẹ́lẹ̀ yìí sì gbà mú nínú àyà tẹnu kò pé yàtọ̀ mi fẹ́ mu yàtọ̀ sọ́nà tẹ́mi fẹ́ gbà mú torí ọ̀kan ò tó fún kan atuni tafsir ayatul ahkam ti alqiya alharras ọ̀nà wọ́n kó àwọn ayatul ahkam ọ̀nà tó kó jọ bẹ́ẹ̀ náà ni atuni tafsir ayatul ahkam ti alimam ibn al-arabi al-qurtubi. Al للإمام أبي بكر ابن العربي القرطبي eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn olùmọ̀ màlìkíyà òun gangan ńlọlùkọ́ àáfà fún alimami Qurtubi onítẹ̀fsìrì àáfà rẹ̀ ńlọkọ tẹ̀fsìr ayatul ahkam tíra àti bàbá yẹn ọjẹ ọjẹ ìdí méjì pẹ̀lú abala mẹ́rin tíra àti wọn ló fẹ́ gbajúmọ̀ jù nínú àwọn tíra tó ń kọ nípa ayatul ahkam òun ló tún kún jù òun lọ̀rọ̀ tó pọ̀ wá ń bẹ jù àtàwọn àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ tí imam. القرطبي ابن العربي رحمه الله. rahimahullah لو ẹ̀ ló ti jẹ́ pé àwọn tó ń ṣe tafsir al-Qur'an tó máa kí ẹ̀ fẹ́ kọ́lẹ̀ gbogbo àwọn tíra yẹn wà wájú rẹ̀ kí làwọn afa ti sọ gbogbo àwọn Qurtubi yìí náà gbogbo ẹ̀ ti wà wájú rẹ̀ wọ́n máa kó nú ẹ̀ wọ́n sọ pé sọ báyìí sọ báyìí nǹkan yàtọ̀ tí wọ́n pè lọ́rọ̀ yẹn tó ń kọ̀wé mi ò ní pé wọn ní mọ́rọ̀ níbi kan kó wọ́n sọ pé bíbáyìí láti mú tẹ̀wọ̀n kẹ́ni àwọn ẹlòmíì tí wọ́n kọ̀wé ó lè pọ̀ yọ kàn kó ọrọ ọlọrọ jọ ni yọ máa sọ pé mo sọ kò sí sọ̀n kankan ó lé ní tó bá ń kẹ́yìn bá máa wádìí dáadáa yọ máa kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ló kó yìí o nù tíra báyìí ti mú lé yìí o kò sì jẹ́wọ́ ó lé ní wọ́n ń pè ó ju kéèyàn jíwó lọ kọ́nà tó bá fi lè jí ọ̀rọ̀ sọ̀rọ̀ tó ẹnìkan mú Goodluck fúnru rẹ̀ láìpẹ́ yìí ọ̀sán ìníye owó ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní sọ wọn sọ bí ìgbà tí a pé òun lọ gbédè òun lọ mọ̀rọ̀ sọ wọn wá fura ọ̀rọ̀ lágbájá ló kó sọ yìí ọ̀sán owó débi kò náà gbà nítorí pé ntẹ̀yìn afọpọlọ gbé kalẹ̀ ọ̀wọ́n ju owó lásán lọ wọ́n kàn á dìde lásán lóru kan ọ̀sán kan wọ́n kàn máa jí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ọmọ ọmọ ọmọ pé ah, náà ó lè ìbọlọ ń fún wọn náà fi ronú kọ sọ tiẹ̀ náà lámbọ̀sibọ̀sì pọ̀ àmútírà ọlọ tẹ̀ wọ́n máa pawó òun rò Islam ká ni ó lè bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn publishers tán wà Nàìjíríà lónìí ó lè ní especially àwọn tí láwọn ń tan Islam ká yẹn ó lè burúkú ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ òwe tẹ̀ ń sìn ńlá tó ń publish lẹ́kọ̀ọ́ nǹkankan wọ̀nyẹn àti kánò àwọn tí rò lè ní ẹ̀yin náà rò lè lọ́wọ́ ni torí pé nísìn ọ̀bá jẹ́ nàìjíríà lọ́wọ́ àti ọmọ àmọ́kọ́ ẹ̀sìn tòsí wọ́n ju oyin tẹ̀ ni àwọn máa pawó lọ ni jẹ́tẹ̀ bá wa mú àwọn àgbẹ̀ àwọn rò pé bóyá ẹ̀kọ́ kí islam ó lè tàn ká ni akọ́ kí islam ó lè tàn ká ni torí kẹ́ ẹ wá lè kówó lọ lé tiẹ̀ ó lè. so wọn á tún mú ẹni tí wọn bá tẹ̀lé pé kò sí nítòsí amẹ́ríkà kìnnìkan kìnnìkan ah, àà ìwò wọn là ń fẹ́ wọn á tẹ millions àwọn máa pawó ṣé owó yìí tó wọn bá rí yín mú láyé sẹ́yìn ní pọ̀ lọ́la kìyàmù lọ́jọ́ tó wò ní í sí àfi kéèyàn lọ páyọ̀ ọlọ́nfà torí pé kò sófin kò sófin tá à ń fi ń bára wa gbé nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ sì fi ń rana níbi tí náà ti kí i torí délé àwọn olùmọ̀ wọ̀nyí báyìí gbogbo ń sábà kọ ẹ̀rí tí wọ́n sọ pé bí báyìí lágbájá sọ lágbájá sọ kò sí olè jíjà eléyìí náà sì ni research fẹ̀ntì bá fẹ́ kọ̀wé ó ní research true because gbàtà máa ní kọ́ lọ research wọn ò ní kọ́ lọ kọ ìdọ̀tí ọpọlọ rẹ̀ wọ́n á lọ research pé nǹkan tí mo kọ yìí báyìí bí báyìí mo ti mọ̀ eléyìí náà tún sọ báyìí màá máa lẹ̀ pọ̀ mọ́ra wọn màá máa lẹ̀ pọ̀ mọ́ra wọn màá máa lẹ̀ fún lọ́wọ́ bí báyìí péjì báyìí lọ́wọ́ báyìí péjì báyìí. sòtò bá ṣe báyìí yẹn ìgbà táwọn á mọ̀ pé orí rẹ̀ pé àbí ò pé iná nígbà tí wọn náà bá fẹ́ comment lórí gbogbo tó kó wa níta bá wo ìtẹ̀lé ìṣó àríkọ́tà kó lé eléyìí nǹkan báyìí kíníkà kíníkà títí tí wọn masha Allah àmọ́ kí ni kí ni lọ́lọ́ nǹkan wọ́n kàn sọ kí nínú pé oríire ò pé nǹkan kó wọ́n kàn kọ́ ọ̀rọ̀ jọ ní kò yé àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ àìmọye ní kọ́rọ̀ ọjọ́ tí ò yí òun náà lọ́kàn kójọ kójọ bóyá ó lè yé ẹ̀yìn ẹ àkójọ fún bóyá ó lè <laughs> so eléyìí mùsùlùmí ni torí ẹ̀ ló sì jẹ́ pé gbogbo àwọn fún tafsiri ẹ̀rí kan padà sídìí àwọn tírà yẹn wọ́n lọ́ máa wò kí ni wọ́n sọ kí ni wọ́n sọ wọ́n ní táwọn awosúra yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin á rí wípé ìdájọ́ mọ́kàndínlógún ìbẹ̀nu ẹ̀ láti bẹ̀rẹ̀ máyídá títí dé òpin rẹ̀ nǹkan bíi ọgọ́fà àyàyàn wọ́n ní ìdájọ́ méjìdínlógún lọ́wọ́ àmbẹ̀ tó bá pè yàn fẹ́ kọ́ nípa òfin láwọn kulliyatu shar'iyya faculty of sharia onídìí ká sọ pé ṣẹ̀ríà law mo rò pé òun gan ni law faculty of ṣẹ̀ríà tó rò pófin ọlọ́run so gbogbo nǹkan kọ̀ọ̀kan tí wọ́n kọ síbi báyìí case study case study ni fáwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ gbogbo nǹkan máa pè lófin kan tó wà níbi case study ni fọmọ tí ń kẹ́kọ̀ọ́ kí ló fà á báwo ló ṣe jẹ kí n lè rí rẹ kí wọn bá sọ báyìí kí n lè sọ kí wọn bá takú kí n lè fi gbà so títí torí rẹ ó fi pé kò túmọ̀ sí pé tó wọlé ẹ̀kọ́ orí rẹ̀ ò tí ì pé o ó pé fún nǹkan míì tẹ́lẹ̀ àmọ́ nísìnyí ó pé fòfin torí ẹ̀ tá a bá ní ká wo àwọn òfin mọ́kọ̀ọ́kàndínlógún tí wọ́n lọ́wọ́ à ń bẹ̀ ẹ̀já wò lọ́kọ̀ọ̀kan wọ́n ní àwọn òfin yìí wọ́n lọ báyìí ọlọ́run bá sọ fún wa nípa almunkhaniqah almunkhaniqa òun náà lẹ́ran eléyìí tó ṣe é pé okùn fún lọ́rùn pa ẹ̀sọ́ lókùn òṣìṣẹ́ tí ń fẹ́ kún òde òmọlẹ̀ tí tó fi dórí ẹran tẹ̀rí mu torí ẹ̀ ló ti pé tó bá pẹ́ ẹlẹ́ran ẹ̀ ti fi wọ́n sílẹ̀ fún freedom tẹ́ bá fẹ́ láti jẹ́ kí wọ́n kórìíra yín lẹ́yìn tí wọ́n ti fẹ́ràn yín ẹ máa so wọ́n mọ́lẹ̀ bàtẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní so wọ́n mọ́lẹ̀ báyìí tẹ́ ẹ bá fi lè tú wọn lẹ̀ pínrín wọ́n lè sọ̀sẹ̀ méjì tí wọ́n ní wálé àwọn àká tí wọ́n máa sóyàn mọ́lẹ̀ ẹ̀jẹ̀ á sá fún wọn díẹ̀ so eléyìí túmọ̀ sí pé ńgbà tẹ́ ẹ bá so ẹran mọ́lẹ̀ ẹran ọmọ gbìyànjú láti bọ́kùnrin lọ́rùn láti já okùn yẹn kúrò lára rẹ̀ báyà bíi tí wọ́n ti ń gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ràn kó lo kò ní mọ̀gbà tí ó fún okùn mọ́ra rẹ̀ lọ́rùn tó kúkú bá bẹ́ẹ̀ kú àìmáyé téèyàn so ẹran mọ́lẹ̀ pẹ̀lú okùn tí òjùgbọ̀n wọn mẹ́ta lọ ibi tí bá ti ń gbìyànjú pé wọn ṣàjákùn ni okùn wọn bá tún máa lọ́pọ̀ yóò tún máa lọ́ mọ́ nǹkan míì yóò tún máa lọ́ mọ́ nǹkan míì yóò fi wá kú báyìí ibi tó ti ní òmìnira kò ní ju gbọ̀n kò ní ju àtẹ́lẹwọ́ kan lọ mọ́ yóò mọ wá pé aa ṣe é máa wòran ni nítorí fọwọ́ ara rẹ fa náà ni you know ẹ má wòran o so ẹ̀yàn wàá súnmọ́ láti lọ tú okùn yẹn bẹ́ẹ̀ bá sí nítòsí ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹran ó lè ó lè ó lè jẹ́ pé òun ló fún mọ́ra rẹ̀ lọ́rùn pa lápò pokùnso tẹ́lẹ̀ yẹn wọ́n ń pè ní al munkhaniqah ó lè jọ ló tọwọ́ ara rẹ̀ síbẹ̀ láì mà pé òun ó kú ó sì lè jẹ́ pé èèyàn ló fún lókùn ló fún lókùn mọ́rùn ló fún lókùn ma lọ́rùn ló fúnkùn ma lọ́rùn títí tó fi kú gẹ́gẹ́ bí àwọn jahiliya ṣe máa ṣe torí lọ́dọ̀ tiwọn ayyuma ihabin dubika faqad tahur ọ̀nà yòówù ẹran bá gbà tó fi kú jíjẹ náà ni àwọn ọmọ pọkàn ọ̀tọ̀ ẹ̀ mọ́kún ẹ fún kínní lọ́rùn kó kú ẹ bá ní mọ́ ẹran àwọn ọmọ gẹ́gẹ́ bí àwọn kèfèrí náà ni nísìnyí wọ́n ń sin adìẹ ń sin adìẹ wọ́n tún ọmọ patronize ibi poultry rẹ̀ tí wọ́n bá jẹ́ mùsùlùmí tí wọ́n ti mọ̀ yín pé ìwọ tádìẹ kan bá ti kú ẹ̀ sọ tà so wọ́n bá sì ti sọ lòun ọba hàn pé àmọ̀dúpẹ́ <laughs> ntí wò ní jẹ pé àkókò máa tó ṣe yín jẹ́ ìjẹ́ ẹ̀ jẹ́rán àìjẹ́jẹ́ kú jẹ́ ni àá máa jẹ́rán.

gbẹlẹdẹ bá kú jíjẹ bí àgùrà kátó wá pé wúrẹ wọn ò gbé ní kíákíá gbogbo à ń sẹ̀sẹ̀ ń wò pé ṣé títì dá ńgbà tẹ gba ẹran títì dá báwo yóò gbé ní ọ̀sọ̀ sínú ọlẹ́gbẹ́ kọ́rùn. tó pẹ́ran dénú wọ́n bá kókó ní lọ́kọ̀ lóko máa ń jọ yóò rí nǹkan mú lọ ilé fún yàrá pé ẹ máa yanjú á Islam. sáà jẹ àbáàní jẹ òfin wà nípa rẹ̀ pé ẹ gbọ́dọ̀ jẹ ẹran tó pokùnso ẹ gbọ́dọ̀ jẹ wal-mawqūdhatu bákan náà ẹran eléyìí tó ṣe wípé wọ́n lù pa ni wọ́n lù pa àmú igi kìí ṣe sonso igi lọ́pa wíwúwo rẹ̀ lọ́pa. tí wọ́n máa ń pé ibi sóńsó ọkọ̀ ńlá sọmọ ẹran tó lu ẹran lára tó wá bá bẹ́ẹ̀ kú látàrí pa dẹ́dẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ wá jáde ìgbà tẹ́jẹ̀ jáde khalas á jẹ sàmẹ́ tó bá yẹ pé torí pàṣẹ sọlá sọlá má anhara dam fakol ọ̀nà tó o bá gbà pẹ́ran tó mú kẹ́jẹ̀ ọ jáde jẹ tó bá pọ̀ lọ sọdẹ ni àmọ́ nìsín pẹ́ran yẹn ṣe kọjá gbẹgbẹ́ rẹ o tó ayé wóró wóró ọkàn mú kúmọ lọ́nà kúmọ gbọ́ òròpó lè bọ́ ọmọ lọ́ni lọ́ba kú ó kú kọ̀bọ́bẹ̀ kí ló pa wíwúwo kùnmá tó fi lù ló pa àgbọ̀dọ̀ jẹ́ ṣé ẹ̀yin ò ní jẹ irú ẹ̀ ẹ̀yin tẹ́ ń dẹ̀gbẹ̀ wọ́n ti dáná pé ṣẹ̀rí àmàlà àgbàdàkùn mọ́ <laughs> ó lé ní ẹ ó lé ní dákùn má gbé ọ̀rọ̀ ṣẹ̀rí àwọn ẹran lápá bẹ́ẹ̀ ni ẹran lẹ́pa ṣẹ̀rí àlẹ́ gbọ́dọ̀ jẹ́ irú ẹ̀ tọ́ eléyìí jẹ́ kàn wàlmùtàrọ́dìyà ètò ṣubú ṣubú látàrí gíga ṣíṣubú tó wá ṣubú ló ṣe kópa kọ̀ bọ́ọ̀bẹ ọlọ́run lẹ́gbọ̀dọ̀ jẹ́ wọ́n nàtọ̀ ìhà èyí tí wọ́n kàn pa agbo àti agbo ni gẹ́gẹ́ bí àwọn kọ́lọ̀ wọn bá kọ́ sànù wọn kó tún wọn ṣe àwọn kan lágbọ́n ìlú kan bẹ̀ wọn bí wọn ti máa ṣe wọn ni wọn lè fún àgbò ní nǹkan kan bíi cocaine bíi àṣà wọn ni kò fà á oríire àgbò náà ojú rẹ̀ ọ́ àpọ̀n síbẹ̀ yìí náà rẹ́ni tí ń fa àṣà léèyàn sójú wọn pọ́n yọ pọ́n ní kókókó bíi tá a mú gbó wọn wá fún ẹran ní àṣà lè ẹran wa kàrin wọn tún wá fún kejì náà ní àṣà fáwọn <laughs> fẹ́ wòran àwọn ẹran wọn mọ̀ kanra wọn bíi kúkú bíi yíyẹ wọn ẹran tá a fẹ́ fi ṣe léyà fáńgbà mi tí ọ̀rọ̀ ọ̀run rówó ẹ̀ ẹran tún wá wọn burúkú mẹ́ lẹ́kọ̀ọ́ mẹ́ẹ́ gbogbo ẹran tó yẹ kó tà ní fifteen thousand wọ́n tà fáwọn léètì wọ́n kúkú rówó ń bẹ àbí wọ́n rówó wọ́n tó kọ̀dà bí ìlú mangoro mangoro làwa níbí àwọn àwọn ń rówó ń bẹ wọn ibi tí wọ́n ń bá lọlẹ̀ ń gbọ́ wọn wọ́n bá rẹ̀rẹ̀ létí thousand pé kíni ibi táwọn èèyàn tún á nílà káìsì ọ̀rẹ́ ẹran létí òtún á gbé jáde pé àbí wọn náà gbé àgbò tì í jáde pé kí ló dé ṣe ẹ fẹ́ wo èwo lọ́dàgùn náà kọ́ kanra wọn ni àá ọlọ́mọdé pọ̀lọ́wọ́ dorí kodò àwọn ẹran ọmọ akanra wọn bí kúkú bí yíyẹ ọ̀kan wa wọ́n á rò pé ọ̀kan ò ní kankan pa lọ́ba kan pa ẹ̀sùrẹ́ lọ ọmọbẹ̀ wa ọbẹ̀ kọ̀ ó ti lọ nìyẹn ànàtọ̀ ìhàn bẹ́ẹ̀ ni èkìrì nínú gbó pẹ̀lú ìhó rẹ̀ sarasara lórí àtẹkẹjì wọn kanra wọn títí ọ̀kan fi kú ìwọ sì jẹ́ ọdẹ ah, bàbá rí ààyè sọdẹ a sì rókù ẹran a máa gbé lọlé náà a máa gbégbé kúgbé wa lè o síbẹ̀ yìí mọ̀ ipò pọ̀ nínú àwọn èèyàn tí ò ní bẹ̀rù Ọlọ́run tó ṣe é pé ẹran ti kú sínú mọ́tò wọn kó máa lú láti bí dàá ní Niger State wọn kó bọ̀ wá sẹ́kọ̀ọ́ ọ̀nà ọ̀dá mọ́nà dá ọ̀nà jìn àwọn ẹran yìí wọn fi wọn ṣe wàhálà bẹ́ẹ̀ rí nínú ọgọ́rùn-ún ọ̀kan lè kú sínú mọ́tò koríko mélòó lẹ kó bẹ́ẹ̀ omi mélòó lọ́wọ́ à ń bẹ́ẹ̀ ẹni wọn láfaradà ọkàn ò lè faradà ẹ bá ń sìn narùn ẹ bá ń narùn ẹ ṣubú wọn ò fura ẹran ti kú tẹkùn tó fura sẹ́yìn káwọn mi ò nípa ẹ ọlọ́run ó ti kú o wọn wàá tún fọ̀bẹ gé lọ́rùn wípé ọbọbẹ tẹmátì wàá délùú kan bí ìlú yìí nìsín kíákíá wọn sọ̀kalẹ̀ ńkárà wọn mọ dùú ah, ẹran kan ẹran kan fẹ́ kú ah, àmọ́ bọbẹ tani wọn rà ah, àwọn alápàtà náà wà ń bẹ àwọn tí ń wọ́pọ̀ àwọn náà bá gbé rí ẹ rí ẹ rí ẹ rí ẹ pìyàn ẹran tó yẹ kó ń rà ní hundred and twenty thousand tó bá pé láàyè lọ́wà sọ wọn àpé ńgbà tó jẹ́ pé ó ti bọ́ bẹ́ẹ̀ tó tó jẹ́ pé kú làwọn ń lọ àwọn kan fẹ́ kíní ọ̀dá wàhálà alẹ́ fáwọn kíní kan ẹ sá san forty òkú ẹran nífà òkú ẹran ní ọlọ́dàkùn ṣàánú wa ẹran tá à ń jẹun gan-an tá à ń rà tí wọ́n ń pa ní àtẹ̀ńdà àfi káwọn tó wà ń bẹ ọmọ apáyọ̀ lọ wàláhì àfi kí wọ́n máa pààyàn lọ kí wọ́n máa rántí pé ọjọ́ kan ọjọ́ kan tí gbogbo owó dúró níwájú Rabbil Alamin olùwà gbogbo àgbáńlá yìí àwọn ọmọ wọn kàn ń gbẹran ká ni wọ́n ń kiri ni wọ́n pè wọ́n ni wọ́n rà gbogbo ẹran ni báyìí ni wàláhì Allahu àbẹ́yìn mọ́ wọn kọ́ sí la wàláhì gbàtí èsè wàrà ká pé a àmọ̀ kí wọ́n wàrà bíi. Eh, ẹni wá béèrè pé ṣé wọ́n dúnbù wàrà wọ́n ní sọ́gbádùn <laughs> so bẹ́ẹ̀ náà làwọn ẹ̀yọ́ ló ń jẹ́ wọ́n pa ẹ̀ wọn náà orúkọ lọ bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ orúkọ wọn á gbé ewúrẹ́ tó ti kú ní títì wọn ni wọn lọ òórùn dúndùn ni ò kìí sọ burúkú o àwọn kan àwọn ní àwọn specialize nípa pé òkú ẹran bẹ́ẹ̀ làwọn á máa fi ṣe oúnjẹ fáwọn yẹn á ọlọ́dà á sí ilé oúnjẹ wọ̀ bẹ́ẹ̀ ọba jẹ òkú ẹran omi ọbẹ̀ òkú ẹran ńkọ́ òkú ẹran ló ná <laughs> ọlọ́dà sànù wa so bẹ́ẹ̀ ni. ẹ̀yin tẹ́ lè má jẹ ẹran àgbẹ̀ jẹkújẹ èsì wọ́n lọ́lọ́ dẹ́dẹ́ fá èsì wọ́n lọ́lọ́ dẹ́dẹ́ àwa ni a wọ́n lè má jẹ ẹran àgbẹ̀ à nígbà tó yẹn wà láyé tí wọ́n á ní gbádùn nínú sàárè ní ètò àpò ìbúrú ẹkú jẹkújẹ jẹ àwọn ẹran àgbẹ̀ tẹ̀ ń jẹun náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òkú ẹran náà ni àbẹ́yìn òfura òkú ẹran nítorí pé àwọn ọdẹ ti ń dẹdẹ òun ta ni mùsùlùmí nù wọn tani mùsùlùmí náà àwọn ọdẹ ti ń dẹdẹ èyí tẹ ẹ bá máa fi hàn wá tí bọ ògún àbẹ́ẹ̀ ògún náà ní wọlé dọdẹ o ògún náà ní wọlé dọdẹ ẹ mùsùlùmí wo ni wọn àmà sọ báwo tó ògún bọ láwọn ọdẹ o àbọ̀gún ọwọ́ agbe wọ̀lú ó gbé séjìká àparò lélẹ́yìn ni àbí kíni má jẹjọ kújọ má rárá kúra ọ má rárá kúra ó dìgbà tó bá prove pé mùsùlùmí lòun òun èé bọ̀ gún tòun ẹnì kí tó bá ti wọ gbọ́ ọdẹ ìbọn àwọn wọn padà bá wọn pa kíni pé kí ìbọn wọn dẹ ògún lákàáyé má jẹ kó wọn rárẹ̀ má bọ̀ jẹ́ kí ìbọn wọn dẹ ṣe àwọn mùsùlùmí náà bastard tó yẹ kí mùsùlùmí kú náà ni wọn. àwọn náà ní o tó wá pẹ ẹran wá wà lọlé oúnjẹ ah, ẹran ẹgbẹ ni ẹ bá mú ah, òkókó ẹran lọ fẹ jẹ àmọ́ tí wọ́n pè wọ́n lọ wọnú kó lọ lọ dẹdẹ bisimilah ah, ẹ ẹ mọ̀ pé ká dẹdẹ lásán báàbù kan ni nínú ọmọ àṣẹríà bóun lè yóò ṣe dẹdẹ tó o bá sọ ajá rẹ lẹ dee kó lọ dẹdẹ àsìkò tí ajá rẹ dé ìdí ẹranko tó fẹ́ dẹdẹ rẹ̀ orí pé ehoro funfun lọ nawọ́ sí i wípé kọ́ lọ mú wa dúdú ló mú wa ò gbọ́dọ̀ jẹ́ pé kọkùnrin ó àbí kóbìnrin ó sá lọ yóò bá <laughs> eléyìí kọ ọ̀ràn torí pé funfun ni wọ́n ní kó lé mú dúdú ló mú wa nígbà tó mú funfun náà ló mú àmọ́ àtúbájá mi pẹ̀lú ẹ̀ à èwo lọ́pàá nu wọn àmà tiẹ̀ lọ dákọ̀ ọlọ́run sí tiẹ̀ lọ train ọmọ eléyìí bóyá ajá kèfèrí ni ajá tí ó sì dọdẹ tá a jẹ ọ gbọ́dọ̀ jájá mùsùlùmí gbogbo eléyìí ajá ti bàbá bàbá bàbá ológun ṣé òun kọ́ ṣé gbogbo eléyìí kí wọ́n kàn máa jẹjẹkújẹ èèyàn jẹjẹkújẹ sára èèyàn jẹjẹ kújẹ dàgbà ló tún máa pọ́n tèlà ẹ̀mí tí ọba jata ẹ̀mí yẹpẹrẹ ní atakata tó ń jẹ ń tanra rẹ jẹ torí ẹ èèyàn gbọ́dọ̀ máa kíyèsí kí ni ọmọ wẹnu wa ganan rí kéèyàn jókòó lébi kọ́ mọ wa gàrí mu ó pé ju kéèyàn máa jẹjẹ kújẹ wọ̀nyí lọ wàláì nítorí pé gbogbo ẹ̀ èèyàn tún jẹjọ́ lórí ẹ̀ tó bá di lọ́la kìyàmù turu ẹ ló ṣe jẹ pé kí náà máa jẹ gan báàbù kan tún lélẹyìn nínú ṣẹríà ọdẹ dídẹ báàbù ọ̀tọ̀ tún lélẹyìn. tọ ọlọ́ni ẹran tí wọ́n kàn pa ẹ gbọ́dọ̀ jẹ o wa ma akala sab'u nínú àwọn òfin ẹlẹ́karùn-ún tí súra yìí tó sọ fún wa òun náà ni gbogbo ẹran tẹ́ranko abìjà tọ́jẹ́ nísìnyí ẹ̀ ń dẹ́dẹ́ lọ ẹ wá bá pé bóyá mọ̀tẹ́kùn bóyá kìnìún bóyá kòkò bóyá jáánu gbó ó ti pa ìgalà kan kalẹ̀ àwọn ti jẹ nǹkan nù rẹ̀ wọ́n fẹ́ràn lẹ̀ lẹ́ẹ̀ bá kúkú gbé e pé tọ́ eléyìí náà ó sì di a ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ má fi ti ọ̀dà lọ́ra yín tẹ̀ràn kó jẹ kù a'udhu billah kọ̀tọ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀ ń da ẹran ẹ̀ ń da ẹran sọ bí kìnìún ṣe bẹ́ẹ̀ màálù kan nínú àwọn màálù yín lọ́ba ara mú wọ́n sáré ipò ń gbé ṣubú ọ̀pá ẹ̀ sá lé kìnìún yìí ẹ bẹ̀rẹ̀ sí yìnbọn lù gbàgbọ́gbọ́ òun náà ìbá bá orí pé ah kíní ìlé o òun náà túlẹ̀ torí tí a fẹ́ jẹ tó bá fẹ́ ṣe sábà bíi káwa náà di tí wọ́n jẹ kò ní í dá o ló ń bá túlẹ̀ ní bá nítọ́ ọba ní kò bàjẹ́ ńgbà tó kí màálù kúkú ń bẹ ah ọlọ́run lẹ gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ jẹ gbogbo ẹranko tẹ ẹranko àbíjá bá ti jẹ ẹ gbọ́dọ̀ jẹ. وما ذبح على النصب ẹlẹ́kẹfà gbogbo ẹran tí wọ́n pa sí di òòṣà ọlọ́run lẹ gbọ́dọ̀ jẹ ẹran tí wọ́n pa fún òòṣà ẹ gbọ́dọ̀ jẹ wọ́n ń ṣe òòṣà kan lù yín wọ́n á máa pẹran fún wọ́n á máa pẹran fún ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ mẹ́rin ọlọ́ọ̀lọ́mọ ìmàlú tí wọ́n máa wó nítorí ẹ̀yọ̀ ẹnìkan á ní ah, torí pé bàbá òun olóye kan ní adúrú ẹran tán sá ń kó wọlé sáwọn lè jẹ ọ̀gbọ̀dọ̀ jẹ ọlọ́mọdé á nílé ebú ilé ebú nìyẹn ibi tí wọ́n máa ń kó ní tí ọ̀dà wọ̀ àwọn alágẹmọ ńkọ́ nílẹ̀ ẹ̀gbá àwọn náà ń sọdún agẹmọ ń sá ń pẹran ní kùlàlà sẹ́ẹ̀jẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ o àwọn eléégún ńkọ́ ẹran tẹ pa fẹ́ẹ́gún ẹ gbọ́dọ̀ jẹ ẹ̀sìn kan ò pé kẹ́ ẹ má sọ̀rọ̀ kìí ṣe islam islam lẹ gbọ́dọ̀ ṣe àyà ló ń kà wọn kò sì sínú alukurani pé ẹ ẹ lè sọ̀rọ̀ àyà ò lọ sọ bẹ́ẹ̀ ọ̀ <laughs> ń parọ́ mọ́lọ̀ ni islam ló gbọ́dọ̀ ṣẹbọ ọ̀ gbọ́dọ̀ sọ sà ọ̀ wọná tààrà ojú yọ tó bá sì ṣekú ọ̀hún kó nǹkan jẹun káyà ló lè bá àríbi gba náà ni gbogbo ẹran tí wọ́n máa pa fóòsà ọ̀gbọ̀dọ̀ jẹ wọ́n máa pa ẹran fóòsà pópó lọ́dọọdún ọ̀gbọ̀dọ̀ jẹ wọ́n máa pa fókè Ìbàdàn ọ̀gbọ̀dọ̀ jẹ ọ̀sẹ̀ méjì ọ̀gbọ̀dọ̀ bá wọn jẹ Ọ̀ṣun Òṣogbo ọ̀gbọ̀dọ̀ bá wọn jẹ ọ̀lẹ́ baálẹ̀ ọ̀gbọ̀dọ̀ jẹ ìgbé ọkàn máa sí ọ ni látàyè. torí ẹ gbogbo ní tí wọn bá ti pa fóòsà ọgbọdọ jẹ wọn máa dóbi ha alẹ nusub subhanallah agbọdọ ṣọ́ra wa gidigidi torí ẹ ní abubakar radiyallahu anhu ọkọjá gbọ́dọ̀ àwọn èèyàn kan tá ń pín ẹran tá ń pín ẹran bá gbà wọn máa jẹ wá. Wa wọn á gbọ́ pé wọn pa nítorí ọdún ẹbọ wọn kan tí òròlé wọn kan tó ń ṣe ni abakar wa sọ fún anabi sọlá àṣẹnà pé ẹran báyìí báyìí báyìí mo gbà mo sì jẹ anabi ní gbogbo ẹran tí nǹkan kan lára wa bá fi lékún sí gbogbo ẹran tó jẹ́ ìwọ̀ tí àwa tara rẹ̀ dàgbà bíntín dídàgbà bíntín iná lọ́lọ́run ó fi rè dànù lára wa. Ah kíákíá ló kí gbogbo ọwọ́ bọ náà nà fún àfìgbà tó rí kó ń pọ gbogbo ẹ̀ tẹ́jẹ́tẹ́jẹ́ gbogbo ètò àti jẹ́ ńkọ́ láti ọdún gbọ́ọ̀rọ̀ tó ti ń jẹ ṣé ò ti dára bọ́ọ̀ bá lọ́wọ́ bì bí gbogbo òfin ni àmọ́ ọ̀nà tí wọ́n lè ṣe ní ìsìnkú túbá kò sì mọ́ padà sí díẹ̀ mọ́ àìmọye jẹkújẹ tó ti jẹ nítorí ìbejì àbẹ́ẹ̀kọ́ ni kínní kan àbejì kọ́dọ̀ ẹ̀wà àbejì ò gbọ́dọ̀ jẹ́ lójú ó yọ tó ń ti pé wọn ò dúnbú ẹ̀wà wọn ì dúnbú ẹ̀wà àmọ́ òun náà ni ẹbọ ni ò gbọ́dọ̀ jẹ́ ọjọ́ ìbùsù jẹ́ wa gbogbo tí wọ́n ti pa nítorí gbọ́dọ̀ jẹ́ wọ́n ní wọ́n ń sọdún ọjọ́ ìbí títí jàníyà wọn á pẹran fún ọ gbọ́dọ̀ jẹ torí máa tó bí hàlẹ nọsùbù ní eré tí wọn nu táwọn ti jàníyà ń bọ wọn ni wọn sọ ọdún ọjọ́ bíi Abdulkadir Jailani wọn á pẹ ọ gbọ́dọ̀ jẹ toró òsà tí wọn nìyẹn onítàní Abdulkadir Jailani wọn ni wọn sọ ọjọ́ bíi ṣèṣe so wọn á pẹran fún ọ wá jẹ ọjẹjẹkújẹ ọjẹ bó ṣe wa an tastaqsimu bil azlam inú tọ́lọ̀ tún ṣe lé wọ̀ wọn náà ní kẹ́ ẹ máa da ọ̀pẹ̀lẹ́lẹ̀ àwọn babaláwo àwọn adífá àwọn alágbègbà àwọn awòràwọ̀ àwọn omi ló ń lò ìràwọ̀ ló ń lò àtẹ́lẹwọ́ ló ń wò tẹ̀sùbá ló ń lò alukuraani ló ń lò gbogbo wọn ọ̀daràn ni wọn ọlọ́wọ́n bá ṣe lé wọ̀ torí pé kò sẹ́ni tó máa ń tọ́pọ̀ ta àfi tani Allah táyé jahiliya níjọ́ àwọn máa ń lò ń pè ní al-azlam al yẹn ó dà gẹ́gẹ́ bíi ọ̀fà wọ́n ní ọ̀fà mẹ́ta ni wọ́n kọ́ ọ̀kan pé máa ṣe ń so ẹlẹ́ẹ̀kejì ọ̀ gbọ́dọ̀ ṣe ọ̀ gbọ́dọ̀ dáwọ́lé ẹlẹ́ẹ̀kẹta wọn kọ́ la. ẹgbà wa mi ni lára alákọ̀ọ́kọ́ olúwa ni kò ṣe olúwa ni kò má ṣe ẹlẹ́kẹta kò sí nǹkan kan lára rẹ̀ tí èèyàn bá ti wá fẹ́ dáwọ́ lé nǹkan kan yóò lọ bá babaláwo òun fẹ́ lè kó iṣẹ́ òpin ńlẹ̀ yìí òun fẹ́ lọ́ọ́ máa kan lélẹ́kọ̀ọ́ ẹ bó wò ṣé yóò pè òun wọ́n ní kò mọ wa ẹnì káwọn babaláwo náà wọ́n ní kò mọ wa dàníyàn sùn màníyàn tó ń dà sọfẹ kírun <laughs> so ọ̀hánú dàníyàn sí ọ̀hádàálẹ̀ ìgbà ifá oníkìní kan ọ̀sọ̀rọ̀ dayọ̀ eré ni wọ́n fọ́ kìnìkan irọ́ lásán tọ́ba sọ dayọ̀ ṣé yóò ẹ̀ bọ̀ nílé tọ́ba ti babaláwo dayọ̀ ṣé yóò dilẹ̀ fún ọ onídìílẹ̀ fún ọ torí àwọn contract tí ọmọ mójútó oníjọ ráyè pé ẹ òun bá ṣe òun ayé iṣẹ́ kínní òun ti pa gbogbo dọ̀tí ti ti pẹ́ adúrú project tó ń mójútó sá so kò sọ tiẹ̀ dire òun á fẹ́ sọ tiẹ̀ dire so at the end of the day wọ́n wá da kínní ẹ̀ lẹ̀ tọ́ba jẹ́ ìtọ́sọ yìí pé máa bá a lọ ńlọ́ba yájú wọ́n ní máa bá a lọ tó bá jẹ́ etí ọ sọ pé ọ gbọ́dọ̀ dáwọ́lì ńlọ́ba yọjú wọn ni ọ gbọ́dọ̀ dáwọ́lì o àbúrú mẹ́mbẹ́ o ọlọ́run níjà ara ìdá o tó bá pé no yes no no ńlọ́hàn wọn ni àfikà tuntun dà hmm. ó dojú sú ni so irú rẹ̀ làwọn máa ń ṣe láyé jahiliya ọlọ́run ni òun náà ń kọ́ haram haram dàgbé bẹ́ẹ̀ náà ni àwọn tó ń lọ bá àwọn bàbá ń yẹ̀ ń wò náà wọ́n á pa àwọn màmá màmá pé ta ló dára jù nínú àwọn màmá màmá àti bàbá bàbá àwọn màmá màmá ni nípa ńlọlé ń yẹ̀ ń wò àwọn ni ọmọ mi kọ́ mọ́ bàa sórí ibú ọmọ mi káyọ̀ mọ́ bàa bá tiẹ̀ jẹ́ ọmọ mi wọ́n sì fi sọmadí ọmọ wọ́n ti pè ó ń bára babaláwo mọ́dàkẹ́ o mọ́dàkẹ́ o àyídákẹ́ o bí yẹn bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o wọ́n sì máa gbóògùn ránṣẹ́ sọmọ lamẹ́ríkà wọ́n lé léyìí ọmọ fi bọ́jú ní láàárọ̀ láàárọ̀ eléyìí lẹ́bàá rí i pé gbogbo kurubusu ni wọ́n ń kó ránṣẹ́ sí amẹ́ríkà torí ẹ̀ àwọn ẹni tí wọ́n lọ bá náà ṣé wọ́n láwọn fẹ́ yẹ̀ wò ni ọmọ yín rọ́kọ ẹni ẹ fẹ́ yẹ̀ wò wọ́n lọ bá babaláwo. wọ́n ni à kí lẹ kó kọ rẹ̀ kó orúkọ rẹ̀ Zubair ẹ zo Zumbairu ee ok <laughs> ó kọ lásán kọ wẹlómi kọ wẹlómi torí ntòun rí yìí bá ní. Zubair ìyọba ni ó tó bàbá ó tó ṣé pé kọ́ wẹ́lómi ni ìyọba yarí ọ wẹ́lómi o torí Zubair Zubair rú àbí kí ló lọ lọ mú kò mú o kò mú tọ ọmọ náà tó bá gbọ́n ọgbọ́n dáadáa torí Zubair rú adé rẹ̀ mi ni ẹni tó fẹ́ fẹ́ o tó wọn sì fẹ́ pààrọ̀ rẹ̀ yọba lóun tó ti rẹ lómi lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì ta lórí adérẹ̀mí pé ah adérẹ̀mí ń sì da o adérẹ̀mí mò ń da. so yóò tún lọ sọ́dọ̀ àwọn oníyẹ̀wò rẹ̀ torí ahọ́n tó gbé wá náà làwọn fi bá a dájọ́ ó lóun rá adérẹ̀mí nìsín torí tẹ́lẹ̀ zubairu kama ló lóun rí ah, zubairu ọ̀daràn torí ló lóun rí ní ìsìn tuntun á padà wá pé ó lóun rá adérẹ̀mí pé ah Adérẹ̀mí ah Rẹ̀mílẹ́kún nù Rẹ̀mílẹ́kún wọn <laughs> bá ní ọdà wàhálà bá bẹ̀rẹ̀ so ẹ̀yin mama mama, ẹ̀yin lọ lóyún ẹwọ ẹ̀yin gan lóníbàárà àwọn jù wọn ò gbọ́ lọ́wọ́n bá gbọ́ lọ títí láwọn obìnrin tọ́ba tún délé ọkọ tán kọ́ yóò tún máa sàsọ́kọ ni àkọ́kọ́ sísà tí wọ́n máa sà sí bọ́bá lọ́ọ́ dẹ́pọ̀ níyàwó alákọ̀ọ́kọ́ onípẹ́kọ̀ gbọ́dọ̀ fẹ́ yàwó mi wọ́n sàsọkọ débi pé yóò mú mi yóò múra wé ma níbi tí a máa tún kókò kúkò fún jẹ tí wọn mọ tí wọn fura i love you i love you ó ti gbé sí ọ lẹ́nu ó ti dá sàn wo ò fura pé kùnú kọ́ ló mú tó wọ́n ti sè ọ́ dínà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kódà wọ́n mú obìnrin wa fún ọ pé ah, ìyàwó rẹ̀ yìí ó ti pẹ́ pọ̀ wáyà tí o sì bí mama láti rí i pé wọ ẹ ò tí ì gbó ó yẹ kí wọ́n pé méjì torí tóbìnrin bá dá nìkan wà pẹ̀lú ọkùnrin fìtínà wọn á máa yà tọ àwọn màmá màmá ní kèsè bẹ́ẹ̀ làwọn rí bẹ́ẹ̀ là á rí tẹ́ ẹ rí ọlọ́run tún yín ṣe nígbà tí wọ́n wá kókó fẹ́ àwọn mìíràn kọ́dà tá a bá tún kówó lé òun nífẹ̀ẹ́ wọ́n ti ṣe jìnnà àbí wọ́n ti ṣe jìnnà. <laughs> ó ti jiná ti pẹ́ tó bá tún wá délé ọkọ tó bá bóbìnrin mí bẹ́ẹ̀ ilé ológun yìí náà ni wọ́n lọ ilé ológun títí títí wọ́n fi ṣòfò ilé ọkọ wọ́n fi pàdánù rẹ̀ kódà ara àwọn ètò ìsà wọn ní ń dá lọ ilé ológun àwọn òbí wọn ní ń lọ dípò wọn wọ́n ń bá wọn lọ ni àwọn ní ń lọ bá wọn gbà pé òun ọgbọ́n kọgbọ́n ọmọ àsìn kọgbọ́n torí kọ́ mọ́ bàjẹ́ pé ọkàn síra rẹ̀ wọ́n sì lọ́ọ́ bá sọkọ́ jiná kò gbọ́dọ̀ fẹ́ àwọn mi wọ́n á ní fẹ́ àwọn mi kó má fẹ́ mi kọ́ ọkọ tó bá ti fèèl sẹ́mi pé bẹ́ẹ̀ ṣe jiná wọ́n bá ya iná òkú iná òkú ń di àrò orí rẹ̀ ó padà pé à ń ológun à ń ológun o orí ni bẹ́ẹ̀ náà làwọn àáfàá tí babaláwo yẹn lílọ sọ́dọ̀ wọn orí ni ọlọ́run ṣe lè wọ̀ tí yẹn bá ka kí o tó sì má kí o dáadáa kí ni ìbéèrè kan yóò kọ́ ọmọ kí o òun náà máa kọ́ wọn dáa yóò sì nísìnyí ó lè jẹ́ kó tún mọ̀wé ní ọmọ ṣe tíṣà pẹ̀lú kó ń ṣe mọ̀álẹ̀ owó tó bá yọ ń di tíṣà tá a bá fi kún ti mọ̀álẹ̀ ọlọ́wọ́n bá sì rí kì í ṣe pé ọmọwé àmọ́ ọmọ ṣe kápẹ́ńtà ni ọmọ ṣiṣẹ́ rẹ̀ wọn náà máa gbalé kọ́ máa kanlé kọ́ máa ṣe sílìn kọ́ máa ṣe lẹ́kùn kò sábùkù mbẹ wàláhì òun làpọ́nlé oníṣínú pẹ́ nìkan yọ̀ọ̀kan ẹlòmíì ma mẹkọ mẹkáníìk gidigidi mójútó sẹ ìsìnkú ńgbà bá ti wá kí ó tán lápàṣẹtì láàmà tán ra wa jẹ táwa di babaláwo kalẹ̀ àwòdùbílẹ bẹ́ẹ̀ ni ó sì ń bẹ nínú àwọn èèyàn tó yẹ rẹ rẹ ọmọ fi àmọ́ àmọ́ àṣẹ babaláwo káwọn haram islam ọ̀farama. kò sì sínú islam ó ti gbọ́nà ṣetán nìyẹn ó ti gba ọ̀nà ṣetán nìyẹn àmọ́ àwọn ajáde ayọ̀jú sáwọn èèyàn ní ìjáde ẹni ọlọ́run olùpáyọ̀ ọlọ́run ṣùgbọ́n ní kọ̀rọ̀ yàrá babaláwo ní a'udhu billah wọ́n pọ̀ nínú àwọn tí wọ́n láwọn ń ka kí o torí ẹ̀ ló sì jẹ́ pé gbogbo à ń jí lọ lé à ń lọ lé kí o bá ọmọ sukùl náà ti ń lọ sùkúlù ojoojúmọ́ ń tọ́ dáa ni àmọ́ lópin ìgbà tẹ́ ẹ bá sọ fún gbogbo àwọn ọmọ nǹkan tó wá sẹ́kọ́ wọn wá sẹ́kọ́ nítorí pé àwọn ọmọ wọn yẹn tí wọ́n lọ lé kí wọ́n jáde tí wọn ò bá padà rílẹ̀ lárúbáwá lọ nínú àwọn ọgọ́ta ẹ fẹ́ rí àádọ́ta tí ọmọ sì ń tọ́ta kò kí òun kọ́dà ẹlòmíì kò finú fẹ́dọ̀fẹ́ di babaláwo àwọn ará ilé wọn gan ni ó tì ah, ebi wọn náà ti ká kí iṣẹ́ ọwọ́ tiẹ̀ náà nù ebi wọn mọ̀ wá bọ̀ ẹ máa jálàbì nínú ọba jálàbì ẹ máa tún máa jálàbì four one nine four one nine special because ẹnìkan wá bọ̀ ọ́ ní ìṣòro nìkan ṣe òun wá ti wá rò ó wá wu agbárí tí náà gbé kalẹ̀ tó gbé kalẹ̀ fún tó ná tí ó wọnú rẹ̀ fine, jàǹbá mélòó ló ṣe ó ní fifty thousand ìwọ sì tún ṣe tán láti fi forty kún fún lọ́ba di èlò lọ́ba di ninety result ó sì já sí zero ẹ̀ẹ́mẹ́yì ní ìsìngbà téèyàn ń travel ń travel làwọn olè bá dáná nígbà táwọn olè dáná wọn bá gbowó lọ́dọ̀ ọ̀hún nígbà tó wá dé dípò kó padà sílé kó lọ ronú pé ọ̀rẹ́ kó túbá kó tọ̀ wọ́ lọ èyí tó ṣẹlẹ̀ sí ní kàfàrà fún mi mẹ́jẹ̀ tún rírú ẹ̀ mọ́ ọ bá gbalẹ̀ babaláwo rẹ̀ lọ àfa rẹ̀ àfa bá ní ó bá ní síbẹ̀ sì wo ẹ wo sáà fún mi pé lílọ yìí kò ní séwu lọ́nà ó ní hàn sẹ́wù tẹ́ wọ̀ ní kí bẹ́ẹ̀ ni ẹ̀wù tí mo ọ̀ oh, tó bá yẹ pé ẹgbàdàn mi láàárọ̀ kẹ́ tó lọ yín pé má lọ ah! yellow and red ẹ̀wù tẹ́ wọ ló kó bá yín ọyọyọ ẹ pààrọ̀ rẹ mua mua mua mua aládùn àkàntà sèṣì wọ́n ti jí wo <laughs> àdúrà tó tó a sèṣì sọ́fẹ̀ẹ́ pé kí ni à pé àwọn nǹkan kan wà tá a ra tá a ṣèṣì àjọ ẹ̀wù náà ni o àjọ náà ni ẹ̀ tún gbọ́dọ̀ wá mọ́ olórí ibú ẹ̀wù nù láàrin àwọn ẹ̀wù ni wọ́n tún gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n máa já díẹ̀ wọ́n máa jẹ tòlótòló àwọn ìyàwó rẹ̀ wọ́n máa kí láyà ẹ̀yin ṣe ń sunkún tòró ọlọ́run táwa la rí báwí bí ẹ̀yin tẹ́ ẹ̀ gbà tẹ́ ń lọ bá a ah, ah. ṣé bọ́lọ̀ tó da wa tó dóhùn lọ́yẹ ká máa fọ̀rọ̀ wa lọ talẹ́ni tó lọ́wọ́ bá gbà tí ó gbà tán wàláhì kò sí sàmẹ́ńtọ́ tí èèmà ti jẹ́ pé èèyàn lèèyàn ń fọ̀rọ̀ ara rẹ̀ lọ kò fó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kì í ṣe kó ti parí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí ẹ̀ ẹni tó bá ti wá kó sínú pàkúté àwọn ẹni tá a wí àti gbàálẹ̀ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yọ́ ọmọ ẹyin mú ni o yóò máa yín ni kẹ ẹ ẹ táwọn eléyìí lẹ́ka tòrò ti bọ́ ọwọ́ sẹ́wọ̀n kọ́ àwọn náà kọ́sítọ́mà ni sáwọn náà ojúbọ̀rọ̀ wọn fi mú ọ ni èso ojúbọ̀rọ̀ wọn máa ṣàṣì ọjọ́ ojúmọ́ èyí tí wọ́n gbé èyí tó yẹ pé ọ ń bẹ nídìí ìsàsùn tí wọ́n ti ń dáná tó yẹ pé wọ́n máa ṣe ń kó náà máa lórí ìró tó máa wá dọ̀ wọn tí wọ́n máa sọkún fún àwọn ìyá títí kó náà máa kínú dáadáa o oúnjẹ ni ọkà ni mò ń ro ọkà náà mo ní àdògán tí wọ́n fi ń dáná gbòǹba ti ń rí náà síbẹ̀ lórí àwọn kọ́sítọ́mù ọmọ ní ọmọ dàrú pé ah, mo gbọ́dọ̀ lọ ra àfà mo ti ra àfà tó jọ mẹ́ta torí ẹ ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ wọn o nínú àwọn nǹkan tó tún jẹ́ wọ̀táyà ìtọ́ka sí náà ni nínú àwọn nǹkan tó jófin táyà ìtọ́ka sí náà ni wa ma allamtum minal jawarihi mukallibin nínú òfin táyà ìtọ́ka sí ni ẹran. E tí ajá àbẹ ẹranko míì tọ́jú ajá tẹ́ ẹ rì tẹ́ ẹ kọ́ bá a ṣe tó mú fún yín tẹ́ ẹ bá ajá bí ó ṣe ṣọdẹ ó wàá mú ẹranko fún yín ó bá yín ọlọ́run ló ń ṣe lẹ́tọ̀ọ́ kẹjẹ àmọ́ àwọn yẹn pọ̀ sunna anabi rẹ̀ ní pẹ́ ọlọ́run ẹranko pàtó tẹ̀sí náwó sí náà lọ́gbọ́dọ̀ mú wa kò sí gbọ́dọ̀ mú fúnra rẹ̀ ẹ̀yin ni ó mú fún yẹn ni pé nígbà tó mú tán kì í ṣe pé ọmọ sáyẹn rẹ̀ kẹ́ tó dọ́dọ̀ rẹ̀ tó bá ti mú yọmọ mú bọ̀ wá báyìí ajata sì train òun lajata sọ pé lọ lé mú tí o sì lọ tí má sì ń lọ yẹn tá sọ pé ó tó má lè má yóò dùn bẹ́ẹ̀ òun lajata train. eléyìí tí sẹ́rí àgbà yìí pé tó bá ṣọdẹ fún wa ká jẹ ǹjẹ́ sí ẹranko míì náà a tún lè tírèènì òun náà kó bá wa ṣọdẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni torí pé lọ́nà sọ pé wa ma allamtum minal jawarih minal jawarih àwọn ẹranko àbíjà tí wọ́n lè máa ń ṣọdẹ lè ṣàjà lásán mùkẹ́lì bí ìnáyẹn kò túmọ̀ sí pé kẹ́lìbù lásán tọ́yẹ́pọ̀ náà ń sèse ajá ó lè ṣọdẹ gẹ́gẹ́ bí àṣà wọ́n máa ń fàṣà dẹdẹ ó rìn tó fẹ́ mú ó sì sọ fáṣà rẹ ó gbé ó fi awọ ó fi wé ọwọ́ rẹ àṣà yẹn ó máa balẹ̀ orí ọwọ́ rẹ ó wàá sọ fún pé ẹran tó rí nìkan lọ mú yóò sì lọ mú wa fún ọ gbàtó ti mọ̀ pé ńgbà tó ń bá dẹdẹ yẹn fún ọ tó bá mú ètí wọ́n nílò àwọn ìjà ẹran ó fún un náà jẹ bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ́ni sá wọn á tún lè re ẹran míì tó sí ajá láti máa bá wa dọdẹ gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ gẹ́gẹ́ bí ìkookò gẹ́gẹ́ bí ẹkùn gẹ́gẹ́ bí kìnìún ah bàbá máa bó ṣe lè tírì ni wọn sọ pé ńgbà tí wọn bá sọ ọdẹ yẹn ìwọ ni wọn ò mú wá fún kì í ṣe fórí ara wọn. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ tírénì ni tí wọ́n máa rí tírénì kò ṣòro sòṣùgbọ́n kó o tó rí tírénì ńkọ́ ajá gan wọ́n tó rí tírénì kò sì rọrùn kò rọrùn sò bẹ́ẹ̀ náà làwọn ẹranko yòókù yẹn nínú àwọn àdájọ́ eléyìí tí súra yìí tó tún mú wa onáà ni wa ta'amul ladhina oúnjẹ àwọn ẹni tá a fún ní tírà ṣáájú yín kí ni ìdájọ́ ẹ̀ súra yìí níta àsìgbà lérò pẹ̀lú oúnjẹ wọn òní gbogbo tí wọ́n bá dúnbú kìí ṣe rẹsì kìí sọkà kìí sọọlẹ̀ kìí ṣàṣàrò kìí ṣẹja ẹni tí wọ́n dúnbú lóúnjẹ tọ́nà ń tọ́ka sí mi tọ́tọ́ka jẹ́ àbí ọ̀tọ́ka jẹ́ nínú súra rí ìdájọ́ yìí. sáàjẹ àbáàní jẹ àlàyé rẹ̀ ń bọ̀ Ọlọ́run ní ká jẹ ṣùgbọ́n náà má jẹ mu. والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم nínú àwọn àdájọ́ tí súra ìtún mú wa òun náà ni wípé ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti fẹ́ àwọn ẹni tó bá jọ ọmọlúàbí nínú àwọn bàkàtàbíà ọlọ́run gbà fún wa kọfẹ fẹ́ nasraniya àbí yahudiya àmọ́ pẹ̀lú májẹ̀mú kò gbọ́dọ̀ jẹ́rú sẹ́mi pé lẹ́vù tiẹ̀ kéré tẹ́lẹ̀ náà kò tún gbọ́dọ̀ wá burú ìtumọ̀ àánú pé ó gbọ́dọ̀ jẹ́ ọmọlúàbí kò wọn nínú súra yìí ti rí pípa àlè fẹ́ wọn lóbìnrin tó bá wù. bákan náà nínú súrà yìí láti rí àlàyé tó pé pérépéré nípa bá ṣe máa ṣe mára fún jọ̀sìn àlùwalá ni o tàyámúmù ni o àbí wẹ̀ tí ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú súrà yìí láti rí nínú àwọn àdájọ́ òfin tí súrà yìí mú àná bí tọ́lọ̀ ti sọ pé yá ayyuhalladhina amanu idha qumtum ila as-salati faghsilu àyà kẹfà. bákan náà nínú àwọn òfin ìdájọ́ eléyìí ti súra ìmú wa ó náà ní ìdájọ́ kí láwọn máa ṣe fólè nínú súra yìí látún ti rí sẹ́ni tó bá jalè á kó kárí láyé òṣùbà rẹ̀ rèé rárá o súra yìí fún wa gígé ni ẹgbẹ́ ọwọ́ wọn gígé nìkan ẹgbẹ́ ọwọ́ wọn súra yìí lọ sọ fún wa bitọ́lọ̀ ti ní wasariqu wasariqatu faqta'u aydiyahuma jaza'an bima kasaba nakalan min Allah ìbá àjọkùnrin lọ́jàlè ìbá àṣìjọbìnrin gígé ní ẹgbẹ́ ọwọ́ kíníkejì wọn ilé ìjẹ́ ẹ̀san tí wọ́n ṣe ìfìyàjẹni lórí ìwà abu wọn ọlọ́ni ẹ̀gẹ́ wọn lọ́wọ́ èsì pé tí wọ́n á gé tán tí ó tún mú tí wọ́n lọ sọ́jírì kan tí wọ́n ó tún lẹ́pọ̀ o. lẹ́kìnì pọ̀ kùkùté ni ọmọ gbé ka láéláé kà á ọba sọ kò sí nǹkan da sàlámù alaykum lọ́wọ́ kejì wa ọwọ́ ọ̀tún lè mí náà yọ yọ náà ni bàbá àmọ́ wa gbádá torí tá gbádá bá dà á lẹ̀ báyìí á sàbùkátà ká ká gbé òkè nígbà tá a sì rí bá tú bẹ́ẹ̀ gbogbo yẹn wọ́n mọ̀ pé kí ló ìkìlọ̀ ńbẹ́ńbẹ́ fẹ́ni tó náà fẹ́ jalè lọ́sìjọ́ obìnrin náà ni gbọ́n àbá gé lọ́wọ́ okùn tó máa fi soge. bákan náà nínú àwọn òfin tí súra ìtumọ̀ wa òun náà ni kékeré ní ìdájọ́ ká tiẹ̀ lọ dẹ́dẹ́ nígbà tá a ti gbé harami pa fẹ́ ṣe hajj tàbí umra sọ́tọ̀ káwa wọnú gbólọ́pàá ńlọ dẹ́dẹ́. So lẹ́yìn tá a ti gbé haram kó a fẹ́ ṣe hajj tàbí umra súra yìí náà ló tún sọ fún wa tọrọ lọ lẹ gbọ́dọ̀ dán wò pàápàá jùlọ tó bá jẹ́ pé ẹran orí ni yàtọ̀ omi tó bá pé ẹran inú omi ni kò burú kẹ́ ẹ dẹ́dẹ́ rẹ̀ haram àmọ́ tó bá pé ẹran orí haram tẹ́ ẹ haram haram náà sì tún ni tó haram. tó bá jẹ́ pé òde haram ni tó sì ti gbé haram ọ̀ gbọ́dọ̀ dẹ́dẹ́ bí kí wọ́n máa bọ̀ láti Madina nísìn ìyẹn lọ Mẹ́kà gbogbo orin tó ń rìn rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ inú hill lọ wà ibi tí èsì haram lọ wà títí tó fi fẹ́ wọ Mẹ́kà tó fi tayọ Tan'im tó bá ti tayọ Tan'im báyọ̀ tó wọ haram ó ti rìnrìn bí ọgọ́rùn mẹ́rin ó lé kìlómítà tó ń fi bẹ́ẹ̀ bi téèyàn ti lè dẹ́dẹ́ àmọ́ ńgbà tó ti wọ sọ haram tó ti gbá ní haram yẹn ọ̀ dẹ́dẹ́ níbi tí èsè haram tó bá wọnú haram ńkọ́ ọ gbọ́dọ̀ dẹdẹ ọ bá gbé ara mi ọ bá má gbé ara mi àwọn ẹranko tó wà ń bẹ̀ ọ̀bẹ ẹranko nìyẹn ẹnìkan ò gbọ́dọ̀ jájúmọ́ wọn á ń bọ̀sibọ́sí pé ó lé wọn tó o bá lé wọn dáràn tó o bá jájúmọ́ wọn dágun tó ọlọ́run sì kó ń lè dán yín wò nínú súra yìí náà lẹ́ẹ̀tì rí ọlọ́run ló ń lè dán yín wò lásìkò tẹ́ ti gbé haram yìí àbí nínú haram tá a ti gbọdọ̀ dẹ́dẹ́ ẹgbẹ́ ara mi ẹgbẹ́ ara mi ọlọ́run ló lè dán yín wò pẹ̀lú káwọn ẹranko inú ìgbẹ́ ọyọjú sí yín eh, from nowhere eh, nítorí sahara ni gbogbo ẹ̀ náà ló funfun yín bolo ẹranko ti wá wá àwọn galọ kan yọ ni pẹ̀lú àwọn ọ̀hó lórí àwọn ehoro ọyọ wọn wọn a máa ṣe tiwọn báyìí wọn tún dúró wọn ní wọn máa wò yín pé ẹ bá tú ẹ súnmọ́ wa <laughs> ọlọ́run ló lè dán yín wò sẹ́mi pẹ́ lómi ọmọ ah! àwọn ẹran ni ẹran ah, kí ni ká dàn wò dàn wò kọ́ dáràn subhanallah ló fi jẹ́ pé àwọn ẹran kò tó àmì àwọn ọ̀bẹ ẹran nù. àdàbà lásán ó rí wọn rẹ́gẹ́dẹ́ mẹ́kà táwọn èèyàn máa ra alkama tí wọ́n máa dà á lẹ̀ fún wọn bọ́ọ̀ bá tó kó lé wọn tó o bá tó kó tiẹ̀ jájúmọ́ wọn kó fi ṣubú kó kú wàláì tiẹ̀ bọ̀ ọ̀nù. torí pé <laughs> ẹni tó bá dàn o àwọn olùmọ̀ méjì nínú àwọn olùmọ̀ mùsùlùmí àwọn ni wọ́n dájọ́ wọ́n lè pe àdàbà ń tó ṣe déédéé rẹ̀ ó náà ni màálù màálù lọ pa torí pé ó ṣe kú padà bàtọ́ ò gbọ́dọ̀ jẹ o sì tún gbọ́dọ̀ jẹ nu màálù náà torí màálù tààrà ni gbogbo ẹran tá a bá pa nítorí pé a dáràn a gbọ́dọ̀ jẹ ń bẹ́ẹ̀. torí ẹ àwọn ọba ẹranko nìyẹn sábà níbo la ọba ẹranko wà Mákà ni ọgbọdọ lé wọn kíní ka catapult àmì ọpẹ adúrẹ ẹyẹ Mákà tí ń gbé wálé àdá náà wò torí ẹ inú súra yìí náà láti rí gbogbo eléyìí ìlú wo lọ́wọ́ dàbí Mákà láyé kí gàlà ṣèṣì wọnú gbòòrò yọ gbà kódà bó sì òkúta àwọn èèyàn rí pa àwọn pa náà ni <laughs> so nítorí pé àwọn owó oúnjẹ ẹran ni yàrá ó sì dùn yọ yàtọ̀ ságbo yọ yàtọ̀ séwúrẹ́ ní táwọn èèyàn fi máa lè kánú wọ́n lè lọ dí ọ̀rá gádà mẹ́rin pé ibi tí wọ́n bà wá ní <laughs> so àmọ́ ní mẹ́kà kò sẹ́ni tí wọ́n dà o yọ máa lọ ni yọ máa yá tí kálukú ọmọ lọ rẹ̀ jẹ́ jẹ́ kọ́mọ́jà pé wọ́n ló tún lé ló fi ṣubú. <laughs> so bákan náà nínú àwọn òfin tuntun wa nu súra yìí ni pé àwọn lárúbáwá ní àwọn àṣẹṣe burúkú kan láì jàhìlíyà wọ́n máa sin rakumi, wọ́n máa sin gbogbo ẹ̀ wọ́n á pe ràkúnmí yìí ti bímọ ó ti bímọ ó ti bímọ ó ti bímọ mẹ́wàá kò yẹ kéèyàn tún jẹ ilé yìí má ó sì ti ó ti ga kọjá ká tún gun ẹ̀yìn rẹ̀ wọ́n á láwọn fi so ẹnìkan kò gbọ́dọ̀ kọlù wọn sì gbọ́dọ̀ jẹ bí ó sì bí ó sì dàgbà kùnù ẹnìkan gbọ́dọ̀ fọkàn wọn sàmì sí la ó ti di tolúwa ìyẹn ni pé táwọn ò wọn so Ọlọ́run fagilé gbogbo rubbish nonsense yẹn so nù súra yìí náà láti rí bákan náà Ọlọ́run tún sọ fún wa. nípa tá a bá wà lórí ìrìn àjò tẹnìkan nínú wa tí máa ń pọ̀ kakú nítorí bá sọ ìhàwó lọ yẹ ká kọ sí ṣé ká gbé bó ṣe sọ ni àbí ká bàjẹ́ nínú súra yìí náà lọ́lọ́run ti sọ dájọ́ yìí fún wa ilé ìbẹ nínú àwọn òfin ilé ti súra yìí mú wa. bákan náà alimami Qurtubi wọn ní yàtọ̀ sí tí wọ́n sọ ẹlẹ́kọ̀ọ́kàndínlógún tún wà táwọn rí ń tàwọn náà wọn náà ni pé nínú súra ìlọlọ́run ti sọ̀rọ̀ nípa pípèrún nínú gbogbo àwọn súra alukur'an ni ọlọ́run sọ̀rọ̀ nípa pípèrún nínú súratul Jumu'ah èyí tó náà wọn bá sọ ń bẹ ọ sọ nípa pípèrún Jumu'ah ni àmárùn yòókù kò sí àfi nínú súra yìí wa gbogbo ìgbà tẹ bá ti pèrun àwọn mùnáfìkì yẹ̀yẹ́ ni wọ́n máa fi ń ṣe nǹkan yẹ̀yẹ́ wọ́n sọ̀rọ̀ pípé di nǹkan eré ni wọ́n sọ di nínú súra ìlọ́lọ́run ti sọ̀rọ̀ pípé irun fún gbogbo òun eléyìí ń bẹ nínú àwọn òfin eléyìí tó wá nínú súra yìí. wọ́n ló wá látọ̀dọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ní pé wọ́n ka súra yìí nígbà tí wọ́n ṣe hajj ìdágbére wọ́n wá sọ fáwọn èèyàn ìpè súra yìí min áàkìrì máa nazala ńbẹ́ nù ètò sọ̀kalẹ̀ kan yìí o fa àhẹ́lò halálẹ̀ gbogbo ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ nínú rẹ̀ yìí náà ṣe lẹ́tọ̀ wàhárìmù haramá gbogbo ntọ́lọ̀ ń ṣe léwọ̀ nínú rẹ̀ yìí náà ṣe léwọ̀ torí kò sí ntọ́ parẹ́ ńbẹ́ nù súra tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn gbogbo ètò ọlọ́ọ̀nsẹ̀ lẹ́tọ̀ nínú rẹ̀ yín náà ń kọ́ ẹ̀sẹ̀ lẹ́tọ̀ gbogbo ètò ṣẹlẹ̀wọ̀ nínú rẹ̀ ẹ̀sẹ̀ lẹ́wọ̀ irú rẹ̀ náà tún wá láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha ọlọ́ni ya ayyuhal ladhina amanu awfu bil uqud. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد ọlọ́ni ya ayyuhalladhina amanu àpẹ̀yìn olùgbàgbọ́ òdodo ibn Mas'ud radiyallahu anhu wọ́n ní gbogbo ìgbà tẹ́ bá gbọ́ ya ayyuhalladhina amanu ẹ̀yà ọ̀rọ̀ tí ń bọ̀ létí yín nítorí àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ló máa ń tẹ̀lé rúùpè yìí wọ́n fẹ́ pè yín lọ sídìí nǹkan kan eléyìí tẹ́ ẹ̀ tí ì máa ṣe tẹ́lẹ̀ ká ẹ̀ lè bá a máa ṣe àbí ìkọ̀fúnni nípa nǹkan kan tẹ́ ń ṣe tí ọ̀dà pípé ẹ̀dẹ́kun rẹ̀ ẹja wọ́n ń bẹ̀. bákan náà Alqama ọ̀kan nínú àwọn ọmọ akéwò Abdullahi bin Mas'ud àwọn ní kullu ma fi al-Qur'ani. يا أيها الذين آمنوا فهو مدني gbogbo ya ayọ alẹ́dínà amánu tó wà nù alukur'an wọ́n ní madina nírú rẹ̀ ti máa sọ̀kalẹ̀ ṣùgbọ́n ya ayọ hanas gbogbo tó wà nù alukur'an fahuwa makki makka nírú rẹ̀ ti máa sọ̀kalẹ̀ nítorí pé imáni ti wà gbogbo èèyàn ti di múmi ní madina yàtọ̀ sí makka àwọn èèyàn ní múmi ní sọ wọn nù wọn èèyàn díẹ̀ ní alimami al-Qurtubi wọ́n ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n innama kharaja dhalika makhrajal akthar eléyìí ẹ̀ tó pọ̀ jù ni kò túmọ̀ sí pé ayọ̀ alladhina amanu náà wà Mẹ́kà kò sì túmọ̀ sí pé ayọ̀ an-nasu náà wà ní Madina abẹ́ẹ̀ rí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé ayọ̀ an-nasu ubudu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun nínú súrátù kínní súrátù al-Baqara tó sọ̀kalẹ̀ ń bo ní Madina. wọ́n ní àyà yìí ó ń bẹ nínú àwọn àyà tí ń tọ́ka sí pé àní Al-Qur'ani ń bí ẹnìkan dáa tó lè sọrú rẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àyà tá a kà yìí torí pé bí ọ̀rọ̀ tí a kà yìí ti ṣe kéré tó adúrú ìtumọ̀ tí àyà yìí kó sínú ọkọjá sísọ gbólóhùn rẹ̀ kéré ìtumọ̀ tó kó sínú ọkọjá sísọ. So tá à ń bá mu lọ́kọ̀ọ̀kan awfu bil uqud alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba ní ẹ máa pé àwọn àdéhùn yín gbogbo májẹ̀mú tẹ́ ẹ bá dá ẹ pé gbogbo àdéhùn tẹ́ ẹ bá ṣe ẹ pé kìí ṣe pé ẹ kàn sí àdéhùn pẹ̀lú ẹ̀mí pẹ́ ẹ̀ ní pé ngbàtà ẹ bá wá ṣe bí ìwà yín aláìpàdéhùn ẹ wàá pè àdéhùn ọlọ́wọ́n bá nìkan ni kì í yẹ gẹ́gẹ́ bí òwe àwọn mùnáfìkì awfu bil uqud gbogbo agreement gbogbo contract gbogbo ntẹ́ ẹ bá jọ tán ọlọ́ni ẹ gbọ́dọ̀ pé ẹ gbọ́dọ̀ pé kèsè pé a kàn kọ̀wé kalẹ̀ lásán hibrun alal waraq tàdá lórí ìwé lásán gbogbo ntẹ́ ẹ ṣe ládéhùn gbogbo májẹ̀mú tẹ́ ẹ jọ dá ọlọ́run lẹ́yìn gbọ́dọ̀ pé nínú ìdájọ́ tí àyà yìí tún kó sínú àwọn ẹranko abẹsẹ̀ mẹ́rin èyí tá à ń pè ní bahimatul an'ami ràkúnmí màálù àgùtàn ewúrẹ́ ọlọ́run ọba ló ń ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ fún yín ó ń ṣe jíjẹ wọn ó ń ṣe lẹ́tọ̀ọ́ fún yín. illa ma yutla alaykum àyàfi ń tá a kà tá a máa kà sí yín létí lẹ́yìn eléyìí àwọn nǹkan tá a máa kà sí yín létí àwọn là á ṣe lẹ́tọ̀ọ́ fún yín láti jẹ nínú wọn ṣùgbọ́n lápapọ̀ wọn a ṣe àwọn ẹranko yẹn lẹ́tọ̀ọ́ fún yín láti jẹ ràkúnmí ẹ̀tọ́ ni màálù ẹ̀tọ́ ni àgùtàn ẹ̀tọ́ ni ewúrẹ́ ẹ̀tọ́ ni ògúnfe ẹ̀tọ́ ni àyàfi àwọn nǹkan tá a ṣe àyọkúrò rẹ̀ nínú àwọn nǹkan tá a máa padà kà sí létí. ọ̀yẹ̀rọ̀ mọ̀hílẹ̀ sọ̀yìn bákan náà ẹ ò gbọ́dọ̀ sọ ọdẹ ṣíṣe dẹ̀ tọ́ wa antum hurum ní ìgbà tẹ́ ẹ jẹ́ ni tó ti gbé ihrami láti ṣe hajj tàbí umra èèwọ̀ ni kẹ́ ẹ dẹ́dẹ́ lẹ́yìn tẹ́ ti gbé ihram pé ẹ fẹ́ ṣe hajj tàbí ẹ fẹ́ ṣe umra níta ń pè ní ihram òun náà ní ká dà níyàn apá fẹ́ ṣe hajj ká dà níyàn apá fẹ́ ṣe umra eléyìí ní jẹ́ al-ihram àníyàn tí máa pẹ̀lú ká wọṣọ ihram òun là ń pè ní kíni al-ihram lẹ́yìn tẹ́ ti gbé ihram ẹ gbọ́dọ̀ dẹ́dẹ́ ọlọ́run tún ṣe léyìn léèwọ̀. ṣùgbọ́n ẹni tí o bá gbé ìhìrámù ńkọ́ àyà ìfihàn yìí pé ọlọ́run ò sí kọ́ dẹ́dẹ́ ninu haram maka wà haram wà gbogbo eléyìí ló kí mùsùlùmí ọmọ torí ibi ìgbà ti máa ní kálukú ò sì ní béèrè haram ní ńgbà tá a débẹ̀ a sì fẹ́ mọ̀ ká tó débẹ̀ torí tá a bá débẹ̀ ká lè bá a sẹ̀. <laughs> Mẹ́kà ó ṣàkójọpọ̀ Káàbà ó sì tún ṣàkójọpọ̀ haram ó sì tún ṣàkójọpọ̀ ibi tí èsì haram. kó di mẹ́ta kàába yẹn wọ́n níbi tí kàába wà gangan gangan ni wọ́n ń pè ní bẹ́kà mẹ́kà gangan gangan ìdodo ilé ayé nu ilẹ̀ tá a wà yìí ìdodo rẹ̀ ìní mẹ́kà lọ́lọ́run fi pè mẹ́kà ní kíni Ummul ìyá gbogbo olú yòókù láyé. لتنذر أم القرى ومن حولها ọlọ́run sọ alukur'an kalẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa sallam kó lè máa ṣe ìkìlọ̀ fáwọn aráàlú ìyá gbogbo òlú yòókù àti gbogbo òlú yòókù tọrọ kíríkà rẹ̀ lágbàńlá yìí ìdodo ilé ayé ni mẹ́ka wà tó bá ma geography dáadáa lọ study omi ìlú tún gbọ́n ibi tí mẹ́kà wà àbí tí káàbà wà wọ́n ń pè ní bẹ́kà inna awwala baytin wudi'a linnasi lalladhi bi bakkata mubaraka ilé ní tafsir kan ìlú tó wà rọ kiri ká káàbà yìí nínú wọn ń pè ní kíni mẹ́kà mẹ́kà yẹn wá pín sí a and b a ibi tí ọlọ́run ọba ṣe ní àbọ̀wọ̀ bí ibi tí ń tọ́tọ́ ní gbogbo ilẹ̀ yòókù ti tọ́ hil kèsè sísẹ lọ́hùn ibi tí wọ́n pè lábọ̀wọ̀ yìí tẹ́nìkan tó dáràn tí wọ́n ń lébọ̀ tó bá wọ bẹ̀ àfilẹ̀ wa man dakhalahu kana amina ẹni tó bá ti wọ bẹ̀ ti dẹ́ni fàyàbalẹ̀. níta bá fi mu ẹ púrúfù pọ̀ n'i lọ o ezigbo pé gánà àmì pé gbogbo ọmọ asá lọ mọ́ka o o hàn ńgbà tẹ̀ ń lé ní ma títí fi hàn lágbájá wanted níbi báyìí torí nǹkan báyìí báyìí báyìí ló ṣe àmọ́ ẹni tó pààyàn náà ni pé ọmọ òkú àná ọmọ adaràn nínú mẹ́kà ẹnikẹ́ni tó bá wọbẹ̀ tó bá gbèrò àti ṣàìdá lásán ọlọ́run lòun ò fìyà jẹ o tí ì sefa mẹ́kà yàtọ̀ àpé anabi sallallahu alaihi wasallam wọ́n ní àwọn àjọ àwọn gbogbo ń tá a bá rò lọ́kàn wa tá a bá ti fi ṣe wàhù tá a sì sọ lọ́rọ̀ ọlọ́run ní kọ́sẹ̀ fún wa yàtọ̀ sí mẹ́kà tó o bá fi lè rò lásán ọgbẹ̀sẹ̀ ọlọ́run lòun ò fìyà jẹ ọ́ mẹ́kà yìí nínú haram a kì í dẹdẹ nínú rẹ̀ gbogbo ẹranko tó o bá rí níbi tá a pè ní haram ayé abọ́wọ́ ọ̀ gbọ́dọ̀ lé ọ̀ gbọ́dọ̀ họjú ma ọ̀ máa lọ tiẹ̀ ọ̀ náà sì máa lọ tiẹ̀ ẹnìkan gbọ́dọ̀ tó ẹnìkan tó eléyìí ni haram torí ẹ gbogbo mẹ́kà haram ni gbogbo olùtí ń jẹ́ mẹ́kà haram ni walhamdulillah lónìí wọ́n á rí wọ́n sàmì wọ́n sọ fún wọn pé ibi tí haram ti bẹ̀rẹ̀ ní ibi tó parí nù tó fi rin gbogbo òlu tán wọ́n á rí tí wọ́n kọ́ pé ibi tó tán ni ọ̀gbọ́dọ̀ dẹ́dẹ́ ń yẹn àwọn ibi tí èsì haram ọ̀wà bí kọ́lẹ́ pọ̀ ń bọ̀ látọ̀nà Medina kẹ́ẹ̀tó dé Tan'im ìlú tún fẹ́ lọ kẹ́ẹ̀tó dé Tan'im gbogbo bẹ́ẹ̀ kì haram tẹ́bá ti dé Tan'im ẹ ti wọ haram tẹ́ fi Tan'im lẹ̀ báyìí tẹ́ bọ́ síwájú ẹ ti wọ haram bákan náà tẹ́bá lọ sí Mina haram ni Mina tálálàjì tí ó lọ sùn níjọ́ kẹjọ tí ó tún padà wá níjọ́ ọdún àtijọ́ kọkànlá àtijọ́ kejìlá àtijọ́ kẹtàlá fẹ́ni tó bá fẹ́ dó dijọ́ kẹtàlá. mina yẹn inú haram ni ọ gbọ́dọ̀ dẹdẹ mbẹ Muzdalifa inú haram ni níbi tí alálàájì ọ̀padà sí lọ́jọ́ àràfá tẹ́kíbẹ̀ ni wọ́n sùn kó tó di pé ilẹ̀ má wọ́n tún padà sí Mina ṣùgbọ́n àràfá kìí ṣe haram àràfá kìí ṣe haram ìnáfà ló fi jẹ́ pé àwọn kò fárú Quraysh táwọn bá lọ sí hajj láyé jahiliya àwọn èdúró láràfà wọn nítorí pé àràfà kò sí nínú haram àwọn sì ní ẹni tó ní kàába àwọn lẹni mímọ́ tó ní kàába àwọn fi dídúró ní àràfà lẹ̀ fáwọn ẹni tó wá láti bòmíì ṣùgbọ́n àwọn táwọn jẹ́ ẹni tó ní kàába Musdalifa làwọn máa dúró ń jọ eléyìí ń bẹnu tánàbì fi takò wọn látàrí jàhìlíyà àràfà lànàbì máa dúró sí i anabi ti sọ fún wa pé alhajju arafa ìdúró arafa gan ni hajj ẹni tí o bá dúró ní arafa kò ní hajj bẹ́ẹ̀ ni Ju'arrana agbègbè kan tún nù òun náà kò sí nínú haram ó ń bẹ nínú hil gbogbo ara makasi so tí yẹn bá ma haram yàtọ̀ síbi tí yẹn ṣe haram àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí àǹfààní yìí náà wọ́n sì ṣe sàmì sí torí ẹni tí ó bá mọ̀ kó lè bá wọn. bẹ́ẹ̀ náà Madina ọlọ́wọ́n ọba ló sọ Mẹ́kà di haram látijọ́ tó ti dá sánmà àtìlẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ló sọ Madina náà di haram haram náà ni Madina so náà haram ni títí jọ́gbìn dàlùkìyàm bó tilẹ̀ jẹ́ pé òfin tó de jíjẹ́ haram tiẹ̀ kò lé ti Mẹ́kà. ibi táwa pè ní haram yẹn ọ gbọdọ ṣẹ́gi ńbẹ̀ o ọ gbọdọ hugi ńbẹ̀ o ibi táwa pè ní haram wọn kì í ṣẹ́gi ńbẹ̀ wọn kì í hugi ńbẹ̀ wọn kì í kó ìpè rẹ lọ o tọ́wọ́ abú ìpè wálé pé ẹfẹ fi so àwọn òfin tọrọ ma haram ọpọ gan ṣé wọn lè ta haram àbí ta wọn lè àbí wọn gbogbo ẹ̀yà pẹ̀lú. tọ́ ọlọ́ni awúfo bìlẹ̀ ọ̀kọ́d ẹ máa pé àwọn àdéhùn yín àwọn májẹ̀mú ẹ máa pé ọjà yẹn lówó ìwọ àti ẹ ẹ sì jọ dágbà pé bàbá yìí lọ wọn náà sì gbà pé àdéhùn rẹ̀ àdéhùn tó ṣe wọn gbọ́dọ̀ pé bóyá ọjẹ́ lówó látàrí pọ̀ rajà lọ́dọ̀ rẹ̀ ni àbọ̀ ọjẹ́ lówó látàrí pọ̀ tajà fún àbọ̀ ọjẹ́ lówó látàrí pọ̀ gbalé lọ́dọ̀ rẹ̀ àbọ̀ ọjẹ́ lówó látàrí pọ̀ ọ̀háyà mọ́tò àbí nǹkan ọ̀gùn rẹ̀ àbọ̀ ọjẹ́ lówó látàrí pọ̀ fọmọ fún ọ wọ́n ní nǹkan báyìí báyìí làwọn ọgbà ó fún yàwó ní nǹkan báyìí fámìlì náà gba nǹkan báyìí ó ní san gbogbo ẹ wá san ẹ̀ sá ti san ya ìyàwó délé lọ́ba ran rí awfo pè é bákan náà àdéhùn kọ ìyàwó ẹ kọ ìyàwó lọjọkọjọ. tí ìyàwó bá da aago méje kó tó wọlé ẹ kọ́ọ́lẹ̀ yóò ló ń jẹ ìyàwó ti pé aago méje ó tún kọjá kó tó wọlé awfu bil uqud bákan náà àgbẹ̀niyín ẹgbà ẹnìkan igi kọ́ máa bá yín fún àwọn igi yín lómi mu igi kòkó igi obì kọ́ máa fún wọn lómi mu tó ń bá ń fún wọn lómi mu igi ọ̀pẹ tó bá di àsìkò kéré oko èmi pẹ̀lú rẹ owó sẹ́ẹ̀ rẹ yóò máa já sí jíjọ pín èrè oko bá ṣèjọ máa pín oní wọn máa kó ìdá mẹ́ta nígbà tí wọn máa kó ìdá kan nínú mẹ́rin. No àjọfẹnu kò lé lórí àsìkò àti kéré oko wa tó ẹ wá lọ forúkọ ẹ jókòó ọmọ mà ipò ẹ ti kéré oko ẹ wá ṣe díẹ̀ wo ń wẹrẹ kù lókòtọ́ ẹ pé ń fún lómi ń jòjúmọ́ ọmọ bí oko ti ṣe wà ẹ wá lọ ń tọ́ wà lórí igi náà ní iná lẹ́jọ́ pín ẹ̀ sì bẹ̀rù ọlọ́run. awfu bil ẹ pé dá bákan náà ṣe àtúnṣe omi ló ń dájà láàrin yín méjèèjì omi kan náà ló ń sàn gboko ṣùgbọ́n yóò ti kọ́kọ́ gbanú oko tiẹ̀ kọjá kó tó di kó dénú oko ẹlòmíì ìwọ wàá sẹ́rí gbogbo omi ọ sẹ́rí rẹ̀ sínú oko tiẹ̀ nìkan o ti dá ọ̀nà jọ fún un lóríṣiríṣi tẹ́kí bómi bá ti ń bọ̀ yọ máa pín sáwọn ọ̀nà tó pín fún ni ọwọ́ díẹ̀ tí ó sẹ́kù tí ó lọ sọ́dọ̀ tiẹ̀ kò tó nǹkan kan má ni èèyàn máa mú omi ti ń ẹ fìdajì ilẹ̀ fẹ́mi ìwọ́ wa ń dá a lò awfu bil uqud bẹ́ẹ̀ náà ni o sọ fún ìyàwó rẹ o ní mo ti fi apá rẹ ká apá kan nínú tí mo ní lórí rẹ òfun níkápá lórí kíkọ́lẹ̀ pípé tí mo ní lórí rẹ mo ti fi apá rẹ ká obìnrin wa ní ìgbà tó jẹ́ bẹ́ẹ̀ àtẹpọ ń kọrọ òun lẹ wọ́n wá ní à bí kò lò kíákíá kọ awfu bil uqud ó gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ náà ni ó sọ fún yín pé mo fún ọ lẹ́sàsà láàrin ṣíṣẹ́kù pẹ̀lú mi àbíkọ́ ọ kó lọ́ọ́ lé bàbá rẹ̀ lóbìnrin bá ní ikhtartu nafsi mo ṣẹ̀ṣẹ̀ ara mi wọn náà fọ́ọ́múra rẹ onírọ́rọ́ o mi mí ni ẹ̀ awfu bil uqud bẹ́ẹ̀ náà ni ọ̀sọ̀fẹ́rù rẹ ọ̀sọ̀ fún pé tó bá ti lè bá mi ṣiṣẹ́ tọ́jà yìí pé ìwọ náà lọ lọ ń bá mi rajà wá lẹ́kọ̀ọ́ fún ọdún mẹ́ta tó bá ṣe bẹ́ẹ̀ tí ò síjà láàrin wa ajẹ́pọ̀ gbòmìnira rẹ̀ ọlọ́run sì fún ṣe fọdún mẹ́ta gbáko ńlọ bọ́ rajà wa àgbọ́jà àgbẹ́ta eléyìí báyìí ọwọ́ á ní a ah, ó ti wúlò fún mi jù ìní fílẹ̀ ọ̀fọ̀ bẹ́lẹ̀rọ̀kọ̀ contract nìyẹn gbọ́dọ̀ pé bákan náà ọ̀sọ̀fẹ́rù rẹ pé tí mo bá ti kú o odòmìnira ọkọ̀ àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ tí mo bá ti kú odòmìnira eléyìí wọ́n ń pè ní bí tí wọ́n bá ti kú odòmìnira ẹrú yẹn wọ́n máa pè ní almudabbor tí wọ́n bá ti kú odòmìnira kó tó wá kú ọwọ́ apárọ̀ owó ìhun ni ẹ mẹ́jọ ọ lọ ọmọ ìwúlò pọ̀ ẹ mẹ́jọ ọ lọ awfu bil uqud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lópin ìgbà tí ń tí ẹjọ́ dámẹ́jẹ̀mú lé lórí ń tí ẹjọ́ sign agreement lé lórí ń tí ẹjọ́ sí contract lé lórí tí o bá ti takò sẹ̀ríà tí o bá ti takò sẹ̀ríà tọ bẹ́ẹ̀ náà ni nísìnyí àsìkò tó fẹ́ yàwó sí àsìkò tó fẹ́ yàwó sí bàbá rẹ̀ ọ̀fẹ́ fi fọ́n ìmọ̀tọ́ sá lọ lo gbogbo tactics tó lò wọ́n sá fi fọ́n àmọ́ wọ́n fi fọ́n pẹ̀lú májẹ̀mú wọ́n lọ́ mọ àwọn ọ̀ ọmọ àwọn wọ́n gbọ́dọ̀ kọ́lé tuntun fún un tí ọmọ àgbé àwọn òní kò bùn o àmọ́ bẹ́ẹ̀ ni ọmọ àgbé wọ́n á sì ra mọ́tò tuntun bùn a sì ti mọ̀ pé rú rẹ ò ní fẹ́ kó ṣiṣẹ́ wọ́n fún lówó oṣù lóṣooṣù fifty fifty thousand naira ó ni ní mo gbà á òun gbé tọ́ rẹ̀ mì mo gbà á mo gbà á mo gbà á tọ́ ọwọ́ àwọlé tán àárílé àárín mọ́tò. à ń bọ̀sibọ́sí owó oṣù àwòfó bẹ̀lẹ̀rùkọ́d ẹ pé àdéhùn àbọ̀ ọ̀daràn nígbà tó ti tẹ̀ ọ́ lọ́tán ọ̀wá ni ò pé àdéhùn kankan má sọmọ pé bí bàbá yẹn ò lágbára láti mú ọ ọlọ́nkọ́ kò ní fi ọ sílẹ̀ bákan náà tó bá pé láàrin rẹ sọlọ ni láàrin rẹ sọlọ iná ni. àdéhùn bá wà ọ gbọ́dọ̀ pé ṣé bó ti sàdéhùn fọlọ́n pọ̀ sí lọ. وإذ أخذنا من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا ọlọ́run ló ti gba amájẹ̀mú lọ́dọ̀ gbogbo àti bọ́ọ̀lù ńlá agreement ipe agbọ́ ọlọ́run ọba lólúwa wa tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún ìgbà tá a délé ayé tán sí gbogbo àlà ń sìn. awfu bil uqud àdéhùn tẹ̀ ti ọba ní ẹ pé bẹ́ẹ̀ náà ni alhajj májẹ̀mú láàrin ìrìn àtọ́ lọ́n o ti lágbára láti lọ sí hajj kí ló mú ọmọ lọ awfu bil uqud ṣebí mùsùlùmí ni ọ́ onílé lọ́yẹ̀ká kọ́kọ́ kọ́ ká tó lọ hajj gbólófin ti sọ bẹ́ẹ̀ ìdí ni pé ànílé gbé lọ bì kan àmọ́ tá a bá kú àwa àti hajj wa là ń lọ tó bá kọ́lé ọkọ kalẹ̀ fáwọn kan ní lọ sí hajj má tan ara rẹ jẹ àsìkò tó ọba jẹ ti tó ọmọ bóyá di ọdún tí ń bọ̀ ní bọ ọdún yìí ní kò sanwó ẹ̀ torí ọkàn lọ sí ìyá jẹ ní pé kí ló mú ọmọ lọ sí hajj ẹ wọ ọlọ́mọ ń dúró dọdún tí ń bọ̀ bó ti pé tẹ́lẹ̀ àbọ̀ ń sọmọ kó lè parọ fọlọ ni ọgbọdọ pé bẹ́ẹ̀ náà làwẹ̀ o ti bọ́lọ̀ ń dá Islam mùsùlùmí sì gbọdọ ṣe kínni ọgbọdọ gbàwẹ̀ lábàárì lọ́ máa ń kí ló dé ọlágbára rẹ ọ̀ka lágbára rẹ awfu bil uqud bẹ́ẹ̀ náà ni al-i'tikaf akudu ni agirimẹ́ǹtì ni májẹ̀mú ló ti dá mo fẹ́ ṣe i'tikaf ọjọ́ mẹ́wàá awfu bil uqud kí ẹsẹ̀ kí kí mi mọ̀ pé bó ṣe máa rí nìyẹn o because èèyàn kan wà nù mosque ni ah mi experience irú ẹ̀ rí o jojúmọ́ mò ń kàn ronú lé <laughs> bàbá túlẹ̀ ah àwọn fòbílẹ̀ ọ̀kúùd ọgbọ́dọ̀ pé tó bá yẹ pé jọ kan lọ́ lọ́ọ́ fẹ́ ṣe àwọn fòbílẹ̀ ọ̀kúùd ìjọ méjì lọ sọ àwọn fòbílẹ̀ ọ̀kúùd ìjọ mẹ́ta àwọn fòbílẹ̀ ọ̀kúùd kò sẹ́ni tó túláàsì rẹ kò sẹ́ni tó sọ fún ọ pé dandan iye ìjọba ẹni ó mú wọn náà lọ sọ pé ìjọba ẹ lọ fẹ́ ṣe kò sí chance awfu bil uqud agbọ́dọ̀ pè tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ ọ̀run wà àlùjáná ni kọ́rọ́ torí ẹ̀ al-i'tikaf agbọ́dọ̀ pè bákan náà ẹnìkan sọ pé òun o òun ó dùn fọlọ ni òun ó dùn fọlọ lónìí. awofo bil'uqud láti ẹsẹ̀ bá o oh, ti dẹ̀jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wá ń jẹta àbíjó orí àbú ìsirahílà tó sá dúró tó ẹ sọ fún kó jókòó tó bá ti fẹnu dá fúnra ara rẹ̀ tiẹ̀ bọ ọnu tọ gbogbo ntẹ yẹn máa ti ṣèlérí pé wọn ó ṣe ọ gbọ́dọ̀ pé o. ó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọn láyà ìsọ̀kalẹ̀ nípa alùkìtà àmọ́ àwọn olùmọ̀kan sọ pé àyà ìkárí àtàwọn mọ́mìnì àtàwọn tó ṣe mọ́mìnì alul kitab torí pé ọlọ́run bá ti bá wọn dá májẹ̀mú pé wọ́n sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam fáwọn èèyàn wọ́n sọ fáwọn èèyàn pa ànábì gbẹ̀yìn ní kí wọ́n lè bá àgbàgbọ́ ṣùgbọ́n wọ́n kọ̀ ọlọ́ni uhillat lakum bahimatul an'am àyà yìí là máa ń lò láti sọ yìí pé gbogbo nǹkan jẹ mọ́ public relationship àti international relationship ìbáṣepọ̀ láàrin ara wa àti ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè sórílẹ̀-èdè àyà ìkó by the time tí bá jọ kọwọ́ bọ̀ wé ìgbọ́ra ẹni yé kan pẹ̀lú orílẹ̀-èdè kan ẹ gbọ́dọ̀ pè é kìí ṣe pé ẹ máa wọ́nà ya yẹ torípọ́lọ́ sọ pé ayọ̀ lẹ́dínà amánú awfu bil gbogbo contract tí ó bá sá ti takùtọ̀ lọ tẹ́ ẹ bá lọ fọwọ́ sí ẹ gbọ́dọ̀ pé mùsùlùmí ìjàmbá ẹ pé lẹ́yìn tẹ́ ti jọ agreement lọ wájú àtúmọ̀ àrò ọrọ kó o tó fọwọ́ bọ̀wé ó ti lọ ronú dáadáa ná ìgbà náà ni o rò lọ wájú rò lọ ẹ̀yìn ìwá sí kó ti kọ́ bọ̀wé tán wá kó tún pé yín má kó sí pé yín gbogbo agbọn abẹ́hùn a gbọ́dọ̀ mójútó tí orílẹ̀-èdè bá tọwọ́ bọ̀wé ìgbọ́ra ẹni yé pẹ̀lú orílẹ̀-èdè míì tí orílẹ̀-èdè yìí kan nínú àwọn méjèèjì bá rí pé kò pé òun kí ẹ ṣe pé ọkàn yọ ọ̀sẹ̀ síwájú kí wọ́n tó tún fi kùn lókun pẹ̀lú orílẹ̀-èdè tí wọ́n jọ lájọsí ìfọ̀rọ̀ tí wọ́n jọ ní ìgbọ́ra ẹni yé yẹn wọ́n tún jọ tún sọ wípé tọ̀ àwa fura pé kíní yóò pè wá o ìdí tí ó sì fi pè wá ní báyìí báyìí báyìí báyìí báyìí wọ́n tún wọ́n àtúnjọ túnra wọn gbọ́ yé lọ́nà mi tẹnu wọn bá jọ kù káwọn fagilé gbogbo ẹ kálukú ọmọ lọlọ rẹ kò sí wàhálà sọ àmọ́ kó wá jẹ́ pé agbọn ti yín ìlà ìpàdé wọn ti wá Islam ọ̀faramọ́ tabajọ lágrímẹ́ǹt àgbọ́dọ̀ mójútó àgbọ́dọ̀ yẹ àgbọ́dọ̀ jàǹbá síbẹ̀ náà ní tá bá rajà lọ́dọ̀ ara wa lọ́dọ̀ àmàlìkíyà àwọn sọ pé àyà yìí awfu bil uqud ó tọ́ka sí pé tí mo bá fi lè ra nǹkan lọ́dọ̀ ẹnìkan tó bá fi lè ló ń ta fún mi tèmi náà sì ni mo rà tí mo bá ti lè sanwó fún un tó sì fọjà yẹn fi lé mi lọ́wọ́ àbùkátà pé ká túkaná ká ọjà tá a rà ti bọ́ sí torí ya ayyuhal ladina amanu awfu bil uqud ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ pé àwọn àwọn ntẹ̀ táǹkókó fúnra yín ẹ pé májẹ̀mú tẹ́jọ́ dá àdéhùn nígbà tó ti lọ tà fún mi tèmi náà ti ní mọ ra kọ gbowó kémi ọgbẹrù ni wọn ní ajẹ́ pé tí wọn bá ti gbowó tèmi bá ti gbẹrù ó ti parí nù ọ̀rọ̀ pé mo lè pé ń rà má ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn yìí kò ṣe déédéé ó tako súnà anabi sallallahu alayhi wa sallam aya yóò sì tako súnà yẹn torí min tamamil aqd khiyarul majlis nínú tí ó jẹ́ kí káràkátà yẹn kọ́lá làáfíà pin òun náà ni ẹ̀sà ètí sẹ́rí àfún wa sà lópin ìgbà tá a bá ti túká sẹ́rí àsọ pé tí mo bá ń rajà lọ́dọ̀ rẹ tí wọ́n ta fún mi tẹ́mi ti rà á àyè ń bẹ fún mi láti sẹ̀sà àyè ń bẹ fún ọ̀tọ̀ ta náà láti sẹ̀sà lópin ìgbà tá a bá ti túká kúrò níbi tá a ti rà á tá a ti ta fúnra wa ṣọ́ọ̀bù rẹ náà la sì wà mo ti ra fíríjì lọ́dọ̀ rẹ̀ fifty thousand èmi ò sì tí ì kú òǹbẹ̀ mo ń pẹ́ bá náwó rẹ̀ wọ́n ń gbé bọ̀ ni mo wá rò pọ̀ ga ju bó ti ṣe máa lọ́nu páálí mo bá ní ràmà ó sì ti gbowó ẹ ti kọ receipt ẹ all goods kìíní kan are not returnable gbogbo eléyìí wáàzí lásán ni nínú sẹ̀ríà tá a bá ti túká ń bẹ́ẹ̀. tá a bá ti túká mbẹ ọtọ pé kí n dá padà ó sì tọ́ kí wọn náà lọ́ọ́ tà má ìwọ náà lè wò pé ah fíríjì kan ló ṣẹ́kù a sì ní fíríjì ńlé àwọn ajánsìn kó wa wọn láwọn ò ní kóru eléyìí wá mọ́ ó sì strong kí ló ṣe mí tí mo fi ní mọ́ ta ẹ dákun ẹ̀ ń tà ẹ gbowó yín ha kí ló dé àní ń tà má onídìí kan máa kà wípé a fẹ́ lò ń lé a fẹ́ ṣe kí ń ó sì kó rẹ̀ fún ọmọ ẹgbẹ́ fíríjì padà nù lé so gbogbo eléyìí ayé wà lópin ìgbà tá a bá ti ṣe kínni tá a bá ti túká títúká yẹn kìí ṣe nínú ọ̀rọ̀ títúká pẹ̀lú ara ìwọ ti lọ o ti kú mbẹ o ti gbé ntọ́ra yín o ti kú o ti wá rìnrìn bíi mítà mẹ́ẹ̀ẹ́dógún ẹ ti túká nù rírà yẹn ti parí títà yẹn sì ti pín ọwọ́ àtún padà wá lọ́ba ní mo rí i pé kèsè fíríjì ló yẹ kí wọ́n á rà lọ́jà kí wọ́n á lọ ẹ̀kọ́ wá rà ó ní ọlọ́ni àwọn ọlọ́lọ́lé bílẹ́ndà nílò yẹ kó wọn rà kó burú àwa ti tà yín náà a ti tà náà torí lábẹ́ òfin ṣẹ̀ríà kèé sebẹ̀ náà ló ti dàrú ó ti lọ náà ṣẹ̀ríà ọgbà kọgbà padà àyàfi tó bá wù ọ́ tó fẹ́ sànù rẹ̀ túláàsì kan sínú eléyìí torí ẹ̀kọ́ takọ àyà yìí wípé ẹ pé májẹ̀mú tẹ ẹ bá ra yín dá lópin ìgbà tí ó bá ti jẹ́ pé ọjà tí rírà àti títà rẹ̀ kì í pé kó tó di pa àtúkà ni àmọ́ tó bá yẹ kọjá àti rírà àti títà rẹ̀ kì í pé kó tó di pa àtúkà nínú pípé májẹ̀mú rẹ̀ ní ká túká ná nígbà tá a bá ti túká ajẹ́ pé rírà ti pé títà náà ńkọ́ ó ti pé torí ẹ̀ kọ́ lọ yí àwa tá à ń tajà ẹni tó rajà lọ́dọ̀ rẹ àyè gbà láti kó òun ọ̀rà mọ́ ó ti fún ọ lówó ti dàápò kódà wọn náà ti fi bẹ ọmọ lóúnjẹ àyè gbà kó lòun ọ̀rà mọ́ lópin ìgbà tí o ti fi wájú rẹ lẹ̀ tó fi dàrò. owó ti fi rán ọmọ lóúnjẹ kò burú ẹ̀jẹ̀ mi lówó ń padà wá gbàǹgbọ̀ báyà kò sí wàhálà ń bẹ nínú òfin Ọlọ́run torí ẹ̀ nígbà tó ti wá lọ ó ti wá padà dé wá kò sáyè lẹ́yìn kálukú oṣù mi ni àyàfi ọ̀nà tó tún lè gbà dá padà ó tún wà kó o fi hàn pálí ń bẹ lára ń tọ́ ọ̀rà àléébù tó ti pẹ́pẹ́pẹ́ ni tí ò sì ṣeéṣe kọ́ pamọ́ sẹ́ni tó tà fún ọ ó gbé pamọ́ ni. mọ́tò lára àti pé gbogbo kòkòdì rẹ ti jẹ ẹ sì sọ fẹ́ni tó rà pé masha allah la quwwata illa billah sórí bínú rẹ bó ṣe rí i báyìí tí gbogbo wọn ti fi air freshener wọn ti fi sitin rùn bẹ́ẹ̀ náà nìsàlẹ̀ rẹ̀ rùn. lẹ́yìn bá lọ wò lẹ́ bá rí i pé gbogbo kòkòdì ti já ẹ ti túká owó ti owó ti pé ṣùgbọ́n wọ́n wà dàpadà ní ìsìn pẹ̀lú tá à ń pè ní khiyarul aib àyè pípọ̀ ṣẹ̀ṣà nítorí pálébù ń bẹ lára ń tọ́ ọ̀rà tó bá wù ọ́ o lè fọ́ọ̀mù kó nítọ̀ kìí ṣaláì kò lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o sì lè gbé ọjà ń bá rẹ̀ nítorí pọ́n pálébù yẹn ń bẹ́ẹ̀ kò sọ fún ọ kí wá ṣe dandan kó gbowó rẹ̀ padà o á pè àwọn ẹni tó rí wọn pé tí wọ́n mọ̀ nípa òwò oyún wípé tá a bá fẹ́ ra mọ́tò tí ò nírú àléébù yìí lára yóò tó èlò wọ́n ní iye báyìí ni wọ́n ti tà á fún bẹ́ẹ̀ tá a bá wọn máínọ́sì àléébù yìí tá a bá fẹ́ tà tó ń tà àléébù tá a mọ̀ pé àléébù mẹ́mẹ́ yóò tó èlò wọ́n ní yóò tó iye báyìí á wà máínọ́sì iye rẹ̀ pẹ̀lú àléébù kúrò nínú iye rẹ̀ láì láléébù chẹ́ńjì ò ní òfun ìyẹn tó bá sì nídìí mọ́tò tó bá lóun ò nídìí rẹ̀ ó lè gbowó rẹ̀ padà bẹ́ẹ̀ náà ni ó tún lè dá padà pẹ̀lú khiyarul ghabn àyè àti sẹ̀sà nítorí pé wọ́n gbọ́ mú wọ́n yàn ọ́ jẹ nítorí ń ta náírà kan ni wọ́n ra nǹkan mẹ́ẹ̀ẹ́dógún eléyìí èrè ni èrè làwọn jẹ o ní tí wọ́n fi lè gbọ́jà ń padà ó ní pé àwọn ẹni tó mọ̀ nípa ètò òwòsàn ọpọlọ wọ́n fi hàn pọ́pọlọ rẹ lẹ. nítorí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni tó gbọ́n tó mọ ti ń ṣe ọlọ́ọ̀rajà one naira ọ̀rọ̀ one million kò sí wàhálà ń bẹ̀ halal ní fẹ́ni tó gbowó lọ́wọ́ rẹ̀ nígbà tí èsì kò di ọ lójú bó ni wọ́n fọpọlọ sí tó tó ọmọjà ná sọ àmọ́pọlọ rẹ̀ tutù ìgbà tó délé làwọn ará ilé gbé lẹ́ ra bátìrì bàbá ó ní à fifty thousand naira náà ni à bátìrì ten tan fifty naira ebi fifty náà ń bẹ̀ ń bẹ̀ ebi fifty fifty fifty <laughs> wọ́n lélẹ̀ fifty naira ẹ̀yin sì rà á ní kíni fifty thousand pé ah, kó burú ọ̀nà ah, ó burú o àti ní ẹ má máa dá nǹkan ra mẹ́gọ̀ èyàn kan bú bàbá èèyàn ni <laughs> tọ irú bàbá yẹn lábẹ́ òfin èèyàn wà bá wa yẹn tó mú sátífíkẹ́tì wa tán ti kọ fún lọ́sípítù pé nǹkan ń ṣe lọ́pọlọ o.

àmọ́ lópin ìgbà tí agreement yẹn ọba ti takùtọ̀ lọ tí ó sì takùtà anabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí la anabi tọ́ka sí tó ní almuslimuna ala shurutihim májẹ̀mú táwọn mùsùlùmí bá jọ dá fúnra wọn gbọ́dọ̀ pé àmọ́ o tí májẹ̀mú yẹn bá takùtọ̀ lọ́n wọn ni kullu shartin anabi ló tún sọ báyẹn laysa fi kitabillah fahuwa batil walau kana mi'ata shart gbogbo májẹ̀mú tí ò sí nínú alukur'an tọ́takò alukur'an tọ́takò sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìranù lásán ni o ìranù lásán ni kódà kó jẹ́ ọgọ́rùn-ún májẹ̀mú tó bá ti takùtà ọlọ́run tó anabi sallallahu alayhi wa sallam ìranù lásán ni bí gómìnà ní ìsìn kọfẹ́fẹ́ yà kó wọn lóun gbà pé wọn fẹ́ ọ àmọ́ òun ní condition kí ni condition rẹ. kí ni condition rẹ ó ní condition òun ni pé ọkọ àwọn ìyàwó rẹ tó ti wà ń lé tẹ́lẹ̀ á sọ pé kò fẹ́ mo rò pé yé kì í ṣe pé wọn náà slack ọ̀fẹ́ àmọ́ ọ̀gbọ́dọ̀ kọ́ ẹni bọ́dì nínú àwọn ìyàwó rẹ̀ tó wà ní torí pé kullu shartin laysa fi kitabillah fahuwa batil walau kana mi'ata shart anábì ní gbogbo májẹ̀mú tí ò sínú al-Qur'an tó tako súnà anábì sallallahu alaihi wasallam májẹ̀mú kí májẹ̀mú lásán ni kò bá àjọgọ̀rún kò bá yẹn ni pé kò pé kọ́ ọmọ fẹ́ẹ́ ìwọ ọmọ fíkì ojú lọ pé kò burú kò burú ṣé n tó ọfẹ náà nù kò burú àwọn ọmọ ọwọ eléyìí kò burú ẹ sọ igi pàtó bá ti wá sọ igi kó pè pé o ti kó ṣe báyìí o sì ṣe à ta ni wàá máa dárú mẹjẹmú wèrè tí wọn ń dá gbólóhùn ọ̀rọ̀ ló kù tí ọ gbọ́ báyìí àbẹ́ ètò ni màá fẹ́ ọ ṣùgbọ́n mẹjẹmú mi ò ní wípé ò ní fẹ́ ìyàwó mi lé mi ọkọ̀ kò burú agbọ́ so nígbà tó bá wọlé tán kò kó àwọn ìyàwó kó tètè rọ́ọ̀ṣì àwọn ìyàwó mi pé a ah, sẹ́bẹ̀ májẹ̀mú kínní eléyìí shartun batil májẹ̀mú kí májẹ̀mú nìyẹn àmọ́ lè sọ pé tí bá fẹ́ mi o ò ní mú mi jáde ń lu mi èmi ò ní bọ́ travel lọ́bì kankan ìlú yìí ni màá gbé o bẹ́ẹ̀ mo fẹ́ kú sí o tọ́ eléyìí ó pé condition yẹn fún un iṣẹ́ bá gbé wọ́n kó olùtọ́ dára lómi ọlọ́run ọlọ́ ọmọ wa bá torí pé condition yẹn ọgbọ́dọ̀ fulfill ẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n máa dá condition tí ò bá dá àní pé bí kẹ́nìkan ta mọ́tò fún ọ ni kò ní mọ́ mm, ta fún ọ ṣùgbọ́n mo ní májẹ̀mú kan kí ni májẹ̀mú yẹn pé o ò ní gun mọ́tò yìí o <laughs> ah. <laughs> ẹ mọ̀ pé condition burúkú ni ẹ. kò sẹ́ni tí ó pè pé kí ni ó ṣera rẹ kó burú mọ́ra nígbà tí bá gùn kọ́ wa mọ̀ ti sanwó náà ó kèsì pé nígbà wọ́n bá gùn níta ọ san ọ kò burú ṣé àwọn kí n mọ̀ gùn ibẹ̀ nìkan bá ọ bá máa gùn ká kó dínà kó dínà kó ní kọjá bẹ́ẹ̀ náà ọ kó sọ gbogbo eléyìí ò ń tà fún ọ ṣùgbọ́n májẹ̀mú ni pé ẹ gbọ́dọ̀ sí wíńdò kí ló dé mọ̀kàn rú bẹ́ẹ̀ náà ni kò burú gbowó lé ńgbọ́ <laughs> bá gbowó lé tán ẹ ṣí wíńdò kọ́dà àgbà tó tutù bá mú ẹ sí tí ọba sátì ní ní lára kẹ́ẹ̀dá blanket bora kọ́ wá bá yín pé ṣebí mo ti lẹ́yìn kẹ́ ọtọ́ ọba bá rẹ kú mi ọpọlọ rẹ ó dájú pọ̀ ó tutù torí ẹ̀ á rèé pé kullu shartin laysa fi kitabillah fahuwa baatil gbogbo májẹ̀mú tó bá ti takò tìrọ lọ tó takò sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam májẹ̀mú kí májẹ̀mú ibi tá a dúró sí ni lónìí ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ lórí àti gbàgbọ́ yìí tó péye nípa tìrọ ọlọ́run ọba wa àti sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórí àti lè máa fi ntá ń gbọ́ yéé ṣe wà o ó ṣe ntá ń gbọ́ láwíjàre fún wa kó má ṣe ní ìbàlẹ́jọ́ ó ràn wá lọ́wọ́ lórí àti ṣe àwẹ̀ wa ní gbígbà ìdúró kírun lóru Ramadan wa kó ṣe látẹ̀wọ́gbà kó ṣe wá lọ́kàn nínú àwọn tí wọ́n bọ́kùn náà kúrò lọ́rùn wa nínú oṣù alálùbáríkà yìí subhanak allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka 阿里公司。